وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية السابعة والستين من سورة يونس وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون نعم بذل أن تقبل وفى النبي صلى الله عليه وسلم كما تبقى جاء لورين كان كافري أو سبان صفون أتكد جسكا فلما باني بقبع بقاسي بني قلوبا قلوبا òun náà lọ́lọ́run ẹlẹ́dàá wa tọ́lá sí sàlàyé pọ̀ ló ní gbogbo ntìbẹ́nu sọ́mà àti ntìbẹ́nu lẹ̀ lóní làákàyè bẹ́ẹ̀ náà lẹ́ni tí ò ní làákàyè nù wa tọ́lá sí sàlàyé kíkẹ́ ntí púpọ̀ nínú àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n ń pè tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn ọlọ́run wọn kì í ṣorogún fọlọ́run torí pé ọlọ́run àbọ̀ olórogún àbákàbà lásán ni wọ́n ń tẹ̀lé àti ipò ńsọkúsọ lásán ni wọ́n. ọlọ́run àni huwa alladhi ja'ala lakumu al-layla litaskunu fihi. láti pé ògbó ojoojúmọ́ láyé oríṣi ọ̀nà méjì lọ́jọ́ pín sí òru àti ọ̀sán òru ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó mú bẹ nítorí sábàbí ọ̀sán ọlọ́run ṣe nítorí sábàbí ni òru ń tiẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa bí kóun lọ ń dá òru lè tẹ̀síkónà òfin nítorí kẹ́ ẹ lè bá a máa farabalẹ̀ kẹ́ ẹ lè máa nísinmi nínú òru kẹ́ ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ gbogbo. laala wàhálà pákáleke tẹ̀sí lọ́sàn tẹ̀lé bá farabalẹ̀ wọ́n máa jẹ pé èèyàn ò ní gbé wọn lẹyìn èèyàn ò ní gbé síra rẹ̀ léṣe tó bá ti pé iṣẹ́ náà láà máa ṣe táà ní nígbà kan táà máa sinmi wọ́n dájú pé gbogbo wa náà ní pẹ́ẹ́. táì di bá mi ọlọ́run á dá òru nítorí kálí bá a máa sinmi nínú rẹ̀ ibi wàhálà àti gbogbo lílọ bíbọ̀ wa ọlọ́run ṣe léyìí kálí bá a fi jáni sí ara rẹ̀ tí ó mọ́kun láti tún lè sin náà ọba lọ́tún tó bá yẹ ìgbésí ayé wà tí gbogbo ẹ̀ bá jẹ́ ọ̀sán lásán ni. báwo ni si ayé ọba rí tí gbogbo ẹ bá sì dóoru lásán ọba jọ ọlọ́run kí òru ọwà a lè bá a máa sùn nínú a lè bá a máa sinmi nínú ẹ̀. wọn ọgbọ ọ̀rọ̀ ọmọdé sọ̀rọ̀ ọlọ́run sì ọ̀sán ní olùtẹ̀ ìmọ́lẹ̀ gbogbo nǹkan mọ́lẹ̀ kedere ọ̀rọ̀ sóòrí mi ni ọmọ pé mi ni kò ṣẹlẹ̀ lọ́sàn-án fẹ́ni tó lójú nítorí pé kálukú ló ń ríran ìmọ̀lẹ̀ gba yìí kan ọlọ́run ṣe ọ̀sán kálí bá a máa lò láti fi wá ìjẹ ìmu wa kálẹ̀ bá a máa fi ṣe lílọ bíbọ̀ wa láti ibìkan síbi kan láti ìlú kan délùú mi kálẹ̀ bá a lo ọ̀sán láti máa fi wá nítorí sọ aláǹfààní láyé ń bí àti lọ́la al ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ó pin sọ́nà méjì inna fi dhalika la ayatin li qawmin yasma'un. dájúdájú àwọn àmì máa ń bẹ̀ẹ́. nínú mímọ̀rùwà àti mímọ̀ ọ̀sán máa bẹ fún àwọn ẹni tó ṣe pé wọn á máa gbọ́rọ̀ àwọn ẹni gbọ́ àwọn ẹ̀rí yìí àwọn àlàyé ọ̀rọ̀ tó múnádóko yìí tí wọ́n sì lò tí wọ́n fi ṣèwà hù tí wọ́n tara bẹ́ẹ̀ máa fi ṣe àpèjúwe báwo ni agbára ọlọ́run ọba ẹlẹ́dàá wa tóbi tó. báwo sì ni ètò rẹ̀ ti ga tó ṣùgbọ́n àwọn ẹni jẹ́ pé wọ́n létí wọn sí gbọ́rọ̀ àwọn ò lè ṣàǹfààní lára ro gbogbo eléyìí báyìí òru tọ́lọ̀ ọba ní kọ́ máa bẹ ìdẹ̀ra ńlá ni o ńlá ni ìdí nìkan fi jẹ́ pé kò sí bí iṣẹ́ òṣèlú mú yàn téèyàn wà á jẹ́ pé òru ni wọ́n fẹ́ ṣiṣẹ́ rẹ̀ sí gbogbo ìta bá ṣe tó bá fi di pé ojú ọjọ́ ó yí padà ilẹ̀ ń sú ọ̀dà bí pé gbogbo onílàákàyè yóò ti máa fòpin sí pé tọ̀ ìta àṣeyí náà tó ìta àṣeyí náà tó ẹ̀jẹ̀ amórílélé tó bá sì di pé lẹ́ẹ̀ bá sùn tán gbogbo oníkálukú wa níbi tá a bá wà gbogbo nǹkan wa níbi tá a bá wà ìpalẹ̀ máa ti lọ fẹ̀gbẹ́ lélẹ̀ náà láàmà sí. sọ nítorí pé ooru ọba oorun ọba àmú púpọ̀ ọba káfárá nísìnyí ọba àmú púpọ̀ yàtọ̀ sẹ́ni tí máa ń fọ̀tán sùn ń fọ̀tán sùn ń fòrú ṣiṣẹ́ àwọn olè nìyẹn o àwọn olè ní máa fi ọ̀sán sùn káwọn máa fòrú ṣiṣẹ́ ẹ̀yà káwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn èèyàn pẹ́pẹ́ iṣẹ́ tí wọ́n gbà bẹ̀ rósítà tó ń bọ́ sí ní fásitì tó ti ń ṣiṣẹ́ ó náà ní pé night duty lọ́wọ́ kò sí wàhálà mẹ́ bákan náà ẹni tó ṣe wípé bóyá tẹ ọlọ́pàá bóyá tẹ sọ́jà bóyá tẹ kìnnìkanì ń ṣe tẹ pé agbọn iṣẹ́ ìta lẹ́nu wọ́n ti sí eléyìí náà yani lẹ́nu. sẹ́nà ni àwọn oníkàràkátà tí wọ́n lọ kọjá wa láti jìnnàjìnnà tí wọ́n fi ìrìn àjò wọn sálẹ̀ àwọn eléyìí náà kò sí nǹkan tí ó ṣe nílé ìmọ̀ ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá yé wa àjọ yìí pé òru léyìí tó pọ̀ jù ààyè ìsinmi ni o èyí ti ààyè wàhálà ààyè fìtínà ààyè pákàlẹ́kẹ̀ ìdí ni akramakumullah tí àwọn èèyàn kan bá àtẹ́ pé gbogbo òru tí wọ́n làwọn máa fi pariwo ńṣe ni gbogbo ara àbí tẹ́ńtẹ́ ń pariwo yìí wọ́n fi gbé ta pé wọ́n ń yọ àwọn lẹ́nu. wọn ò jẹ́ káwọn gbádùn tí ni tí a fẹ́ pẹ̀nsì gan tó fi jẹ́ pé ara rí ti bora àwọn ń sin olúwa ni olúwa sin pariwo olúwa fòrùsù ẹ rí i pé ìwé ilé ìmọ̀ sábà bí láwùjọ bí wàhálà tó. So, bẹ́ẹ̀ náà lọ̀sán tẹ rí yẹn àsìkò ká ṣiṣẹ́ nì ká ṣiṣẹ́ lọ́wọ́ àrì bàbá mi rí ní táwọn wá torí pé ẹni tí ò ṣiṣẹ́ kò ní rí ní tí ń wá ń tiẹ̀ kọ́wúlẹ̀ ní wọ́n á hìdàn ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ ó lè rí ó lè má rí ọ̀sán wọn fi ṣiṣẹ́ ọ̀sán wọn fi ṣiṣẹ́ ọlọ́run bá ti léyìí níbẹ̀rẹ̀ fún wa nítorí kálíbà máa fi wá ní tí ó wúlò fún wa. ló fi jẹ́ pé tọ́lọ́run bá ní kí ọ̀sán máa bẹ sármádá kóòrò ọmọ wà àdìjọ́ gbẹ̀ndà àlùkùrẹ́ àrùn sí gbogbo ọjọ́ sàn tá a lẹ́ni náà tó lè bá wa mọ̀rù wa. nídàkejì tọ́lọ́run bá ní kóòrò ọmọ abẹ sármádá kọ́ máa bẹ láéláé gbére kése kọ́sàn-án mọ̀ wá máa tá a tó lè bá wa mọ̀ sàn wa kò sí àfi Allah torí àwa dúpẹ́ fọlọ́ lórí ìdára ńlá tọ́lọ̀ ń ṣe fún wa yìí ẹ̀yìn ní mà ẹ̀rìgbà tẹ bá rìn títí lórí pé àwọn owó yìí náà ẹ bá dé agbangi tó rìn tó máa yọ fóṣù mẹ́fà tí ò ní wọ̀ tí ó sì tún wọ̀ fóṣù mẹ́fà tí ò ní yọ ẹ̀ má dẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún alágbàǹbí tá a wà àkàràwọ̀ kọ́ tí òòrùn bá ń yọ ní gbogbo ìgbà tó yẹ kó jòrò tí ó fìgbà kankan wọ̀ bí kéèyàn wà níbi títí máa yọ fóṣù mẹ́fà kò sí bó ṣe fẹ́ sùn tó rìn yàn jọ nítorí pé ọmọ àfọrun tó ń sùn lọ́sàn-án bíi ìsàpèjúwe oorun tá a sùn lọ́sàn-án dàbí oorun tá a sùn lóru bí oorun tá a sùn lọ́sàn-án bá pọ̀ tó bá pẹ́ á rí i pé kò pé ká nísìnyí òpè ká nísìnyí wọn máa wò kó àwọn èèyàn ń yọ wá náà ariwo yìí pọ̀ ẹnìkan sì lè má pariwo ọwọ́ òye o torí àwọn sọ pé ẹni tí ń sun abẹ́ òye kò lè lálàáfíà bí ẹni tí ń sun ibi tí wọ́n pa náà rẹ̀ nítorí pé bá máa pa náà yàrá tó sùn sí gbogbo àwọn sàn káwọn lára tó yẹ pé àwọn náà rọ̀wọ̀ wọn sì yàtọ̀ sí ní wọn bá tán náà bẹ̀ wọn ò ní sùn àwọn asankan lára rẹ̀ ò ní sùn síbẹ̀ ló jẹ́ pé ọba sùn kọ́ pẹ́ jù bẹ́ẹ̀ lọ tó bá tán náà yàrá tó ti sùn ò lè lálàáfíà bí ẹni tí pa náà yàrá tó ti sùn. sọlẹ́ sínú ànábì sallallahu alaihi wasallam tó tọ́ka ó ní ẹ pa gbogbo náà kẹ́ ẹ tó sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn olùmọ̀ máa túmọ̀ rẹ̀ wọ́n máa túmọ̀ rẹ̀ sí bíi fìtílà bí àgbẹ́là bí àkẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ìjọba máa fi pé tán àti ẹ̀ máa ṣe gbogbo pé torí àìbá àmà lókùté bá rọlù ọmọ jẹ́ yìí pé yóò jòlé máa yín lórí yóò jẹ́ yín náà mọ́lé ẹ̀rọ kíkà tí fàlàyé jọ títí di ayé ìsìn ganan ń bọ́ náà ní Áfíríkà náà koríko wọn kó sínú ẹ̀ tábẹ́lá bá wà rí lórí eléyìí tàbí ká kólé ká kólé lérú ló lérú lápò sórí ànábì sọlọ́lá àṣẹlẹ̀ pa gbogbo náà kẹ́tọ́ pa gbogbo náà kẹ́tọ́ sọ́rọ́ àwọn ọ̀daràn tí wọ́n bá yín gbélé tẹ̀ ìnváìtì wọn bí èkúté ni bí òkété ni bí asínrín ni gbogbo àwọn ọ̀bàlẹ́jẹ́ tí ìbàlẹ́jẹ́ mẹ́rin lọ ọkàn lè máa máa rọ́ọ̀lù níbi tó ti ń sojú kòkòrò lè tí ọjà ìjọba jóná mara lé lórí. tó ìwádìí tó wọn fi hàn ní ìsìnkú gan tó fi dórí iná mọ̀nàmọ́ná yìí ẹ̀pá kẹtó sùn. torí wàá di jìnnà sí hàn kí ẹnikẹ́ni tó bá sun abẹ́ iná mọ̀nàmọ́ná tí ìmọ̀lẹ̀ bá sáwà ní yàrá tó wà àwọn sẹ́ẹ̀lì kan wà tí ò ní sùn lára rẹ̀ ó sì yẹ káwọn náà sùn. kí máa pa náà ó lálàáfíà ju kọjá kí wọn kan náà lọ torí rẹ̀ adúpẹ́ fọlọ tó tún rán anabi wa Muhammad sallallahu alaihi wasallam sí wa. òsì bẹ́ẹ̀ yẹn ṣe kún bẹ́ẹ̀ ṣẹ́ tí wọ́n wá sí ilé kíkà sóòrù irú káfíńtà ìwọ nù nígbà tí ẹ bá lẹ̀ ń kan lóru ọ̀nà ìdájọ́ yẹn ọmọ kan ọwọ́ rẹ̀ níṣù. wọ́n máa dodo pé káfíńtà mi ò yí máa kọ lọ́sàn-án tí ó rí bọ́ látòrí látòrí látòrí ilé báwọn àlè òsè ní ṣubú dànù tó bá ṣe pé lóòrùn ó rò pé ipá kó ló ń gbẹ́sẹ̀ lé lẹ́sẹ̀ bá lẹ́sẹ̀ bá jẹ́ pé inú inú inú inú inú inú ibi tí ọ̀jọ́ pákó ló fẹsẹ̀ bọ̀ lọ́ba ṣubú. òtí bẹ́ẹ̀ ṣe kún dùn sẹ́tú tẹ́wọ̀n á ti lé rí rẹ́sọ̀rù àwọn láwọn abòmí o gbogbo àǹkanlé ààrẹ lè gbogbo àtòrò àtọ̀sán gbogbo ẹ̀dọ́gba láti tán láti gbogbo amọ̀lẹ́bí ọ̀sán síbẹ̀síbẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ àwọn ní lálàáfíà kóńgbà kóńgbà lójú wọn ò rí balẹ̀ bá mọ̀ torí kíni ọlọ́run fẹ́ kó wọ́n fa rẹ̀ lélẹ̀ lóru iṣẹ́ làwọn fi ṣe. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé àlàáfíà ń bẹnu kọ́ ọ máa sùn lóru dáadáa sì ń bẹnu kọ gbárí mẹsẹ rẹ lọsàn kàkà kó o sùn lóru sinimá lẹ ń wò àwọn fíìmù òfò inú wa mọ bọkà máa ń dín táwọn tó gbé kàn sí bọkà máa ń dín táwọn tó gbé kàn sí ṣé n tọ́lọ̀ nìkan àti láyé náà nù inú wọn máa dùn ara wọn máa yá gágá láìsí tọba kú dẹdẹ káàlùfáàjà rí ọyọ lónà ọbàdé wọn ti as-salatu khayrun min an-nawm wọn ti múná lọ ẹlòmíì tọba tètè jí nu wọn ó di mẹ́jọ àbọ̀ a'udhu billahi minash shaitanir rajim ìtọ́ ẹ̀ka mójútó àmójútó ìtọ́ ẹ̀ka kó dànù sígbó làgbémáyà tọ́. ọ̀sán ọlọ́run ṣe ni tí wọ́n fi máa wá rìzìkì bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ bá ní kó ràn ọ́ wọ̀ tọ́wọ̀ gẹ́gẹ́ bí ibi tí kí máa wọ̀ fóṣù mẹ́fà kó sí ní téèyàn ṣe lọ́sùn tẹ́ẹ̀bẹ̀ ṣe nínú gbogbo àkókò tó dóòrù sọ̀rọ̀ yìí lọ kọ́dà àwọn ẹni tí ń gbé bẹ̀ rọ̀ wọ́n lọ́rùn adúpẹ́ fọlọ̀ torí ẹ̀ bẹ̀rẹ̀ ńlá ni òru o bẹ̀rẹ̀ ńlá lọ́sàn o ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ kó lè bá jẹ́ àpẹẹrẹ tá a fi máa dá ma fáwọn nǹkan wọn yóò ṣera wọn ọlọ́wọ́n bá ló mú máa bẹ́ o ẹni tó bá dá ma ìmánì rẹ̀ ó lè kún ẹni tó sì dá ma tí nǹkan wò pé ọ̀sán lọ òru dé àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ń tora wọn kọ̀ọ̀kan ní wọ́n bí àṣà Yorùbá wọn ò gbọ́ lọ́ngbọ́ kan lọ títí wọ́n lè ní kíní kan ẹ̀mú kan kì í mọ́jọ́. tọmọ pọ kí mọjọkọjọ kọmọ yọ ìyẹn ni kí ọjọ́ ìyọra rẹ̀ kọ èdìdí kẹ́hìnsì di òrùn kọmọ yọ tí wọ́n máa pọ̀fọ̀ yorùbá gbogbo ẹbí ṣírùkù bí ṣírùkù bí ṣírùkù náà bọ́lá ń bá ní kí ọjọ́ ọmọ yọ sẹ́nìkan yọ ń bọ́lá ń bá ní ọmọ yọ sẹ́yìn fi lè ti ọlọ́run sòrè fún wa wọ́n sọ̀rọ̀ ẹ̀bọ lẹ́nu ọlọ́run bẹ lẹ́dàá wa wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wa nírò nípa ọ̀kan nínú ìsọkúsọ àwọn aláìgbàgbọ́ ọ̀kan nínú ìsọkúsọ àwọn ọ̀sẹ́bọ tá à ń sọ kìí ṣe àwọn èèyàn oríṣi kan péré ni wọ́n pọlọ ń bímọ àwọn ìjà pọlọ ń bímọ wọ́n pọ̀ díẹ̀ a rí nínú wọn àwọn ẹni tí pe àwọn ẹni Ọlọ́run lọ́mọ Ọlọ́run ẹgbẹ́ bíi àwọn Yahudi wọ́n pe ẹrú Ọlọ́run ọzẹyìn wọ́n ní ibùdó ọlọ́mọ النصارى أواني المسيح ابن الله ولا نبي عيسى أما مريم عليه السلام ولا مولان أتواني أولا أربعة جاهلية أولا نصيكي أو ملائكة بنات الله أو ما بنت الله pé gbogbo màláìka ọmọbìnrin tọ́lọ̀ ń bí ni. ok ìgbàdá sọ pé màláìka ọmọbìnrin tọ́lọ̀ ń bí ni kí ló ṣe yín tó fi jẹ́ pé sẹ́má fẹ́yìn ní rò pé àwọn yín bí ọmọbìnrin irú ìtẹ́ tọ́lọ̀ náà bí tọ́ka yín máa bàjẹ́ tójú yín ó sokùnkùn tẹ́ dídú má gbárí tẹ́ ẹ̀ máa bínú tẹ́ ẹ̀ máa gbára pamọ́ sáwọn èèyàn kíkọ́ ọmọ ìrìn torí àbùkù tó ṣe yín lónìí ǹjẹ́ èèyàn fẹ́ fúnra yín lọ́wọ́ á fi ń tì sọ́dọ̀ lọ. Ah, ẹjọ́kẹjọ́ lẹ̀ ń da. àwọn Yahudi àti Nasara ọkọ̀ kanáyè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n ní nahnu abna'u Allahi wa ahibba'uh. àwa ọmọ ọlọ́ọ̀ni wa àyànfẹ́ rẹ̀ sì ni wa. àwọn Yahudi sọ tiwọn lọ́tọ̀ àwọn Nasara àwọn náà sọ tiwọn lọ́tọ̀ gbẹdẹgbẹ ọlọ́ni kóńtẹ̀lẹ̀ mọ̀ yóò àdébù kọ̀m̀bẹ̀dọ̀nà òbí kan. a ẹ̀yin ọmọ ọlọ́ọ̀ àyànfẹ́ ọlọ́ọ̀ kí ló dé fi ya ẹ̀sẹ̀ yín jẹ yín wọ́n máa fi ya jẹ àwọn ọmọ rẹ̀ ìbínú táwọn náà fi ní ọmọ ọlọ́ọ̀ tó ń ru pánpán ọmọ tó ṣe pé ń jẹ ní tó bá yẹ kó mọ ọlọ́run bá ní àyànfẹ́ rẹ̀ bá ní tọ́lọ̀ máa fi ẹ̀ṣẹ̀ yín jẹyìn ọlọ́lẹ̀ ń parọ́ ìtara ẹ̀ jẹ́ ọ bal antum basharun mimman khalaq èèyàn nínú lásán nínú àwọn èèyàn tọ́lọ̀ ń dá yóò sì àjẹni tó bá wù nù yín yóò sì kẹ́ni tó bá wù nù yín ẹ̀rí tara yín jẹ tẹ́ ń pokọ ìtànjẹ fúnra ń mú àwọn ọmọ yẹn pera wọn lọ́mọ ọlọ́run wọ́n sáfẹ́ mọ́lọ̀ wọ́n fẹ́ mọ́lọ̀ jẹ́ni tó ṣe pé bí máa ń tú láti. ọlọ́run ṣe sọ pé mi ò bímọ ah! ọmọ èèyàn burú pọ̀ ọlọ́run tó dára ni ó lè bímọ àwọn èèyàn ni àlọ́ bímọ sẹ́ẹ̀. pé kí wọ́n sọ pé ah! ẹni tí mo nílé ìwọ ló ní ẹ àfi tipátipá fún mi ní tí èsì tèmi ni tí ẹ bá sọ pé kì í ṣe tì bò ọlọ́run bá ní ìbímọ àwọn ọmọ èèyàn ní àlọ́ ọba bímọ rẹ wàhálà wa bá wọn yẹn ọlọ́run bá lọ́rọ̀ rẹ̀ dé òótọ́ ni èèyàn tó jẹ́ kó gidi ni wọn torí ọlọ́run ni. قالوا اتخذ الله ولدا سبحانه ọlọ́ni wọn mọ̀ sọ́kọ́ lọ́wọ́ ọba fẹ́ nìkan sọ máa áà subhana subhana kí ẹnìkan sọ tó kí ni ọlọ́run ọba òbùkátà ìyàwó àwọn aláìmọ̀kan wọ́n wá ń sọ pọ́lọ̀ wọn bá ọ̀fẹ́ nìkan sọ́mà sọ́dọ̀ ààrẹ ọlọ́mọ tayọ ọ̀sọ́kùsọ tí wọ́n ń sọ kí lọ́lọ́run fẹ́ fọmọ ṣe ẹ̀ẹ́dọ́lọ́ wọn bá mọ ní hóhọ́ lọ́gọ́ ni ọlọ́bọ ó túmọ̀ sí pé ń ṣe làwọn bí máa nítorí pé aláìní ni wa olòṣì ló máa ń bí ma aláìrọ̀rọ̀ tó kù síbi kan ló máa ń bí ma amọ́lọ́run ọba lọ́bọ̀ lọ́rọ̀ kí ló fẹ́ kọ́ ma ṣe ìgbà yìí náà máa ń sọ ìgbésórí ọmọ ilẹ̀ ń ń ṣiṣẹ́ kí ló dé tẹ̀sí sọ̀rọ̀ ọmọ onídọ́tẹ̀ bá kú pẹ̀lú bá rẹ ní nàró lẹ́yìn. táwọn sẹsẹ gbélé ayé ṣe kọ́ mọ́ba di tẹ̀mí ẹlẹ́yìn nítorí pọ́ ẹ lọ níjọ́ kan àmọ́ lọ́wọ́ lọ ẹlẹ́dàá wa alágbára ni ọba ọlọ́rọ̀ ni ọba tó rọrọ̀ sí gbogbo nǹkan lọ ni ọba tí òbúkátà nǹkankan ni ọba gbogbo nǹkan bùkátà ni. àwọn èèyàn wa à ń bùkátà ẹni tí wọn máa bá wa mú gbálẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọn máa ràn wá lọ́wọ́ ẹni tó ṣe wípé yọọ máa fà wá ń tẹ̀ ẹ̀tẹ̀ ńgbà tẹ́lọ̀ ń bá kọ pé káwọn ò gbó ẹni tó ṣe pé ó ṣe é ṣe táwọn ní kó wọn padà jẹ́ni tí ó nì tí ó ràn wá lọ́wọ́ ẹni tó ṣe é yóò sì kejì wa táàfi ní dá wà àwọn àlàǹdùkátà ọmọ ò sí ń tọ́lọ̀ ń fẹ́ fọmọ kò sí ntọ́lọ̀ ń fẹ́ fọmọ sí ọlọ́run á lóun òbí ma ẹlọ́lọ́run bí ma ń túláàsì sẹ́ẹ̀rí pé ẹ̀ máa ń tẹ̀ wí. òun wà lọ́gà ẹni ọlọ́ba tó rọrọ̀ kúrò lọ́dọ̀ gbogbo nǹkan kúrò lọ́dọ̀ gbogbo nǹkan gbogbo nǹkan bùkátà rẹ̀ òun ọ̀kẹ́sẹ̀ kan lọ́dọ̀ ẹnì kankan. ìbẹ́ ìlẹ̀ ẹ̀ máa sọ pé ẹ̀ bá ti bí ma tán náà wàhálà tún bẹ̀rẹ̀ náà torí kọ̀sẹ́ni tí ń jẹ́ kọ́ ọmọ tó ń kọ́ ya arẹ́yìn kọ̀sẹ́ni kọ̀sẹ́ni tí ń fẹ́ kọ́ ọmọ tó ń kọ́jọ́ kó ń lórúkọ kálukú ń fẹ́ kọ́jọ́ kó ọmọ tó ń lọ́gàjù ẹ máa ṣàdúrà ẹ máa bẹ lọ́n ẹ máa ṣàdúrà ẹ máa bẹ lọ́n pé tọ́ ọlọ́sàánú wa ó àti bí máa ó àti bí máa ó bọ́mọ yóò ṣe wá gbà ó bọ́mọ yóò ṣe jẹ́yàn ó bọ́mọ yóò ṣe jẹ́yàn gidi ó yóò ṣe já síwájú ó mọ́sẹ̀ lérò ẹ̀yìn ó torí pé lóṣù làwà aláìní ni wà. ẹ̀rí kan tó máa kọ́ lórí láwọn ìbílẹ̀ nìkan ló bí gómìnà sọ́mà mi lámàrí ìyẹn nípa máa ti di gómìnà. torí pé aláìní là wà aláìní ni wá ìdí a máa wò sótọ̀ mo ti rẹ́ni kéjì báyìí tí ọmọ mi bá lọ ga èmi náà mọ mi bá ní èmi ni mo ní yẹn. ọlọ́run ọba ti kò bùkátà bàjẹ́ kò sí ní tí kò sí ní tí ọkọ̀ mọ̀ sí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé a rí i pé àwọn là ń bùkátà ọmọ ọlọ́wọ́n bá kò sí ní tí ọkọ̀ mọ̀ sí. ọ̀lẹ́ la wa ẹni tí ọ̀tàn la wa ọlọ́wọ́n bá òní tán ọlọ́wọ́n bá kì í sọ̀lẹ̀ àwọn là ń bùkátà ọmọ ọlọ́wọ́n bá ọlọ́mọ له ما في السماوات وما في الأرض òun ló ní gbogbo ń ti bẹnu sọmọ àti gbogbo ń ti bẹnu lẹ báwo ló sọ wá mú kan nínú wọn tí ó fi sọmọ òun ló ní wọn dídá ló dá wọn báwo ló sọ wá mú kan nínú wọn tí ó fi sọmọ fi sọmọ pé kìnnì fi sọmọ pé kìnnì wọn náà ti yẹ kó fura náà àyíká ìjọsìn rà rẹ lọmọ Ọlọ́run túláàsì kí ni tiẹ̀ fi dáa ti tẹ lómi lọ tó bá jẹ́ pọ́ ọmọ ọlọ́mọba ni ọlọ́ọ̀tọ́ tó bá pọ́ ọlọ́mọba lọ́mọ ọlọ́mọ wọ́nlé rẹ báyìí ọlọ́mọ fò lójú sẹ́màlì rẹ báyìí tí ó kún gbogbo ara rẹ kún gbogbo àpò rẹ kún gbogbo ilé àtọ̀nà rẹ ẹgbẹ́ orí fẹ́ǹsẹ̀ ń jìyà báyìí lórí rọ́tọ̀ ń gbé ká tó ń jìyà tó ń tún mú mi bátìrì tó bá pọ́ ọmọ ọlọ́mọba ni ọlọ́ọ̀dọ̀dọ̀ àyà ti wá jẹ ìyá ti jẹ́ ìyẹn jọ mi èèyàn pàtàkì lásán ìyọ̀ jẹ́ kájọ́ apá ọmọ ọlọ́run lọ́nlọ́ ìyá ni wọ́n sì ń sùn ìyá ló ń jí ìyá ló ń rìn ìyá ló jókòó ìwọ náà nìyá fi ìdí sọlẹ̀ ìyá tẹ̀dọ̀ tó bá jẹ́ pé ọmọ bá ní ọlódodo ọlá yóò ti pọ̀ jù ọlọ́run mọ̀ wọ ọmọ rẹ̀ ràn wọ́n á jẹ́ pákú sẹ́yìn yọọ máa wọ ọmọ rẹ hàn yọọ máa jẹ ìyà sánsan yọọ máa wọ ọmọ rẹ hàn yọọ máa yíra dáná òsì ọlọmọdé àbẹ̀wò àtọ́lọ̀ àwọn òbí máa ń kọ́ oníkálukú wa máa ń jẹ́dá wájàdá kálukú bá ti gbìyànjú sí ní ọ̀rọ̀ àrí wọn bá tiẹ̀ gbogbo akátẹ̀rù ọlọ́ọ̀ni wa tọ́ba ajẹ́pọ́lọ̀ wọn bá bá bí máa ní agbede ni àwa yòókù gbèdé bẹ́ẹ̀ ni torí táwọn ọmọ rẹ̀ ní ọmọ àti kọ́ àti ṣètò ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ náà rí bàbá tó bí máa tiẹ̀ tó kó gbàgbà tọ́ lóúnjẹ tó wà ní ọ̀rá ní tó gbogbo èèyàn <laughs> àwọn ọmọ tiẹ̀ jẹ ọmọ tiẹ̀ jẹ ẹ̀yin ó ṣe sùúrù lónìí ni o kò sí ni tí ọba ti tí a ṣe sùúrù ni àmọ́ àwọn ọmọ tiẹ̀ wọn ò ní sùn lè jù tọ́wọ́ ajẹ́kọ́ lọ́n bí máa. Ah, tí gbogbo àwọn ará yòókù tí wọ́n bá wọn nù torí ọlọ́run bímọ yóò sọ sọkúsọ ìsọkúsọ ló ń sọ ọ kọ ọ̀rẹ́ mi kọ̀ fún ọ rí àbí ìsọkúsọ ló ń sọ lọ́gbọ́ lónìí yẹn ọlọ́run bímọ ọlọ́run bímọ kò bímọ ẹnìkan ò sì bí torí tí ọba fi bímọ ni kọjá pé wọ́n bí ọ̀nà ṣùgbọ́n àwọn òbí kò bímọ torí ọ̀dọ́ wa wa ká ṣọ́ ara wa gidigidi. ẹnìkan ọ̀dá pẹ̀lú gbogbo ẹni tó máa dá àmà ẹ̀sẹ̀sì pípọ̀ náà bí ma ẹnìkan ọ̀dá ọlọ́run ọ̀dọ́ ṣe ẹni tá a dá ọ̀rọ̀ ọlọ́run a lérò tọ́ tó bá wá jẹ́ wípé ọlọ́run bá ma ni kò bá jẹ́ wípé àwọn torí pé alqawlu fil waladi kalqawli fil walidi ìdájọ́ tó so ọmọ yóò jẹ́ ìdájọ́ tó so bàbá ọlọ́run lẹni àkọ́kọ́ tí ìjẹni àkọ́kọ́ rẹ̀ ò ní bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ náà bá jẹni àkọ́kọ́ tí ìjẹni àkọ́kọ́ rẹ̀ ò ní ní bẹ̀rẹ̀ eléyìí ó sì ṣẹlẹ̀ ẹni jẹ́ ìpè lọ́mọ ọlọ́run ẹ̀yin náà láyé ti wà kó tó di pé wọ́n fi amọ̀jọ́ tó dé ọlọ́run ti ní al-akhir ẹni ìgbẹ̀yìn tí ìjẹ́ni ìgbẹ̀yìn rẹ̀ olókun láti rí ẹni tẹ́ ń pè lọ́mọ ọlọ́run pé ní ìsìn ẹ̀ rí má gbọ́lọ́ lọ. gbọ́lọ́ ẹ ló kú nígbà tó tún kú ó tún jí ẹgbọ́n nǹkan mẹ́fà ọlọ́run tó kú tó tún jí. ẹ̀sìn ni wọ́n lé ká tọ́lọ̀ náà lẹ́nu kọ́ ọmọ ẹ lé ká a ọlọ́run ọ̀dẹ́dà ẹ̀dọ́ ọmọ a a a a ìsọkúsọ ọmọ pọ̀ lẹ́nu yìí pé wọ́n lé ọlọ́run ká ọlọ́run tó tí wọ́n pè ọlọ́run mí kíkẹ́ ẹ olúwa wọ́n fi mí sílẹ̀ fún wa mú o ah, ah, tàkì lolúwa yẹn contradiction ó ń torí di ilé àdúgbò ẹ̀fọ́lọ́ ọ̀yẹ́ kẹ́yìn náà máa ronú ká kẹ́yìn máa ronú because our mathematics yẹn wà very simple kò complicated ó easy one plus one ọ̀yẹ́ kí gbogbo yẹn wọ́n mọ̀ pé two ni àtìtá ìjọba máa ń da lọ́rú mọ́ lójú ẹgbẹ́ ọ̀rọ̀ ayé ẹjọ́ ń bẹ ẹjọ́ ń bẹ gbogbo eléwọ̀n jọra àwọn jàre yóò rọ́ láti. torí di eléyìí ọ̀pọ̀lọpọ̀ náà ti mọ̀ dodo ṣùgbọ́n láwọn ò lè ṣe Islam wàá wọn ni ah, Islam lè o kò lè kú ní à ah, commitment yẹn ti pọ̀ jù <laughs> ọ̀fẹ́ wà lùjẹ́ náà ọ̀fẹ́ wà committed ẹgbọ́n yóò ẹ̀sùn ti ẹ̀sùn ti lọ́mọ́tíláṣí ìwọ ni pé à ń pèpè fúnfẹ láti nìyẹn ṣe wàhálà wà mẹ ẹ gbọ́ àjẹpọ wọn náà nìyẹn kọsẹńtì ọbẹ ṣe káàkiri gan ṣe wàhálà àbí òṣè wàhálà torí ẹ ẹ̀yin tẹ́ ń sọ pọ́lọ́ wọn bá bímọ ọlọ́run ló ní gbogbo ń ti ń bẹnu sẹ́mà àti gbogbo ń ti ń bẹnu lẹ̀ níní ló ní wá kò bí wa ní bíbí kò bí wa ní bíbí. إن عندكم من سلطان بهذا ìpèníjà ńlá lélẹ́yìn bẹ́ẹ̀ bá lẹ́yìn lórí tọ́lọ̀ bí mẹ́mu wa ẹ̀rí tẹ́ ẹni lórí tọ́lọ̀ bí mẹ́mu wa èmi ní títọ́ mọ̀ká bá tẹ̀lé ẹnìkan lẹ́yìn kọ́sọ́ pé bọ́ọ̀lù ẹ̀jẹ̀ síra yín ọmọ mi ni bọ́ọ̀lù tó dọ́mà rẹ evidence to prove àbẹ́ ẹ̀kọ́ ni ẹnì tọ̀ bọ́jọ́ sọ́fítù lálọ́ wọn wẹ́jẹ wa bó jẹ́ nǹkan mí náà ni mo rò pé yé ha.

tó fi jẹ́ pé n tẹ́ mọ̀ ẹlẹ́mọ̀ sàn kọ́ lọ ẹ ní àyàkáyà n tẹ́ mọ̀ ọlọ́run tẹ́ rẹ̀ rírí ọlọ́run tẹ́ mọ̀ pàápàá bó ti ṣe rí ẹ̀ á sọ pé bí máa ń tú láti kí ló ṣe ní tẹ́ ní àyà burúkú rà ẹ̀ ń sọ nípa ọlọ́run tẹ́ mọ̀ eléyìí jẹ́ àtakò ńlá fún àti ìṣẹ̀rùbáni tó ní agbára látọ̀dọ̀ ọlọ́run ọba wa lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba ti ṣe sọ nínú súrà mi ọ̀kọ́rù tọkọ̀bọ̀ rahman wàlẹ̀dà wọ́n máa ń sọ pọ́lọ̀ nǹkan nìkan sọ́mà lọ́kọ́dé jẹ́ sọ́mi ṣáyé ẹni ìdá dájúdájú ń tó burú jáì ẹni tẹ́ ń sọ ẹni tó burú jáì ẹni tẹ́ ń sọ lẹ́nu tọkàdé sọ́mà wọ́n tó yẹ kó bọ́ pọ́rọ̀ náà ní ó kú fẹ́ẹ̀rẹ̀ kí sọ́mà ọ̀jábọ̀ nítorí ẹ̀ ilaha illallah èyí tẹ́ ń kọ lórí tẹ́ ń jó tẹ́ ń tẹ́ ń tàdírékè sọ́mà fẹ́ẹ̀ jábọ̀ nítorí ẹ̀ وتنشق الأرض إلى تسعة آيات وتخر الجبال هدا àwọn òkè ńlá ńlá fẹ́ẹ́ rí bọ́ wọ́n pẹ́ fún nítorí ẹ̀ kí ló dé ìwọ náà tí gbogbo eléyìí ọba ti tẹ̀lẹ̀ ẹ̀ǹdáhùn lẹ́rọ àmàlẹ́ wàlẹ́dá nítorí sísọ tí wọ́n sọ fọ́lọ́ ọba bímọ. náà láti sọ pé àwọn kan gbọ́ lọ sí pé ǹjọ́jú wọn tún jó sí nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gbogbo nǹkan yóò bá ṣẹlẹ̀ ọlọ́run ló mú gbogbo wọn dúró wọ́n sá màmá ìyá nítorí wọn ìwọ ọlẹ̀ má lù mọ́ ẹlẹ́sẹ̀ nítorí ẹ̀ ẹ̀yin òkè ńláńlá ẹ má rí lù wọn nítorí ẹ̀ ẹ jẹ́ kí ọjọ́ ìyá wọn pé náà. ẹ̀sìn ọlọ́run lọ yọ wá ọlọ́run lọ yọ wá fẹ́ pé olùkẹ́ náà fẹ́ pé tọ́pọ̀ ọlọ́run náà lẹ́ ń ń dáhùn sọ ni aburú yẹ̀ bá fi ṣẹlẹ̀ laburú yìí ọba ti ṣẹlẹ̀ tí ìbá ti kọ́ lọ́wọ́ bá mú gbogbo ẹ̀ dúró torí di eléyìí torí sísọ tí wọ́n ń sọ kọ́ lọ́wọ́ bá bí ma wà máa wà ń bá ìlú rahmani ẹ̀yẹ tọ́kẹ́lẹ́ wà dáadáa kọ́ ọ̀tọ́ sí ọlọ́run kó fi nǹkan kan sọmọ sísọmọ pé kìnnì kí ló sọmọ sísọmọ pé kìnnì tá lọ lẹ tí ń wọ́n mọ̀ pé kìnnì tá lẹni tí bùkátà ọba tí ń wọ́n kò sí ntọ́lọ̀ wọn bọ́ fọmọ sí. كل من في السماوات والأرض إلا إلا الرحمن عبدا gbogbo ẹni tí ń bẹ ní sánmà àtìlẹ̀ kò sí ọ̀kan nínú wọn àti kọjá pé ọ àbọ̀ ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ lẹ́rú tọ́lọ̀ ń dà tá lọ́mọ ọlọ́ tá a náà tẹ́ ń pè lọ́mọ ọlọ́. gbogbo ẹni tí ń bẹnu sọmọ gbogbo ẹni tí ń bẹnu lẹ gbogbo ẹ̀dá tó lọ́wọ́ bá dákọ́ta kò sí ọ̀kan nu wọn àti kọ́jọ́ pé bá di tí wà wà lọ dá wa ni. ọlọ́run bá wa sọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ rẹ̀ kò ṣe déédéé pọ̀ لقد أحصاهم وعدهم عدا ọlọ́mọ iye òǹkà wa ó sì ti kà wá ń kíkà ẹnì kò sí tí ọ̀tà lọ gbogbo oníkálukú wa bọ̀ lọ ni pé ẹrú ọlọ́ọ̀ni. وكلهم آتيه يوم القيامة فردا oníkálukú ó sì dá wa bọ́ lọ ni kò sí pé kò yàn lẹ́yìn wọ́n owó wa àtàwọn ẹ̀ta lẹ́ńdọ́lẹ̀ bí àpò pọ̀ níwájú tá a ní gánà rí oníkálukọ wa singula bó ṣe wálé ayé singular kódà ìbejì tẹ orí yẹn singular ní wa because wọn orí wọn àwọn méjèèjì ọ̀jáde àti time oníkálukú yóò wá bá ọlọ́wọ́n bá lónìí ká òsínú pé ẹ̀tẹ̀lé mi tó ń ta àwọn èèyàn jẹ ní ìsìn tó ń gbọ́ owó fò lọ́wọ́ rẹ̀ táwọn sọ pé òwò ló kó wọn wà lìjẹ́nà ẹ̀ sáà ti tẹ̀lé mi ẹ̀yin mòrídìí mòrídìí kọ̀ ọlọ́wọ́n bá wa ní bá wa sọ̀rọ̀ wọn aburú ńlá oníkẹ́ máa sọ kọ́lọ̀ ń bímọ ọlọ́run bímọ báwo ọlọ́run bímọ báwo sọ̀rọ̀ fún bàtí èèyàn bá ti fẹ́ sojú ṣe tọ́lọ̀ ní kò ṣe lọ́mọ wa ní tó ti ràn mọ́ni ọ̀fẹ́ sojú ṣe ọmọ ti ràn pa ọmọ ọlọ́run ọlọ́run kú sánú ọmọ rẹ̀ èyí sọmọ ọlọ́run ó sì lè fọ́ọ̀sì ara rẹ̀ lẹ́nu bọ̀dì lórí èèyàn gan ò lè fọ́ọ̀sì ara rẹ̀ lé lórí kátó akọ́lọ̀ ń tọ́ da wa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ o torí ẹ̀ ọ̀dọ́wọ́ àwọn mùsùlùmí ò ká sọ ẹnu wa o pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí láwọn àwùjọ wọn máa ń sọ ìsọkúsọ tiwọn náà eléyìí tó lè mú kókò tó lé bọ́ bá wọn láti sàmà ẹ̀rí táwọn èèyàn mìíràn máa fura ní pé ah, ọmọ jésù lò ah, ọmọ kìnnì kan lò mùsùlùmí náà ni ọmọ ànábì ni ọmọ ànábì báwo ta ni yíyá yìí tó gbé ọfà ànábì ìsọkúsọ burúkú ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin anábì yẹn ṣe bàbá ẹnìkan nù yín bàbá àwọn ọmọ ẹtì ẹni ìránṣẹ́ Ọlọ́run lọjọ sí òpin àwọn ànábì ọmọ àtìrà rẹ mánàbì lọ́rùn pé kíni torí pé táwọn káfíìrì bá ti sọ̀rọ̀ fẹẹ àwọn mùsùlùmí náà táwọn náà máa sọrú rẹ táwọn máa fi tìtara islam ẹ ti ti pa wọn lẹ́nu mọ́ pẹ̀lú ṣe jọmọ ànábì ganan ní tani yẹ tó bí ọfà ànábì ẹwọn kó nọ sọ ah mọkàn lásà ni àṣà burúkú lásà ọgbọdọ tún dárú ẹ mọ́ nígbà tó pera rẹ lọ́mọ bàbá ẹ wọ́n máa béèrè pé tani tani ìyá tiẹ̀ nínú àwọn ìyàwó bàbá rẹ àbí ẹ̀kọ́ ni bàtà wá pera rẹ lọ́mọ ànẹ́bí tani ìyá ẹ tó bí ọ̀fà nàbí òpùrọ̀ burúkú ṣẹlẹ̀ pàtàkì kẹ̀tẹ̀ bírèkì rẹ kọ́mọ́bà tún sọ̀rọ̀ ẹ̀ nà tọ́ bákan náà tọ́mọ pera rẹ lọ́mọ ọlọ́mọ ọlọ́mọ báwò ẹ̀ ọ̀rọ̀ lásán ni ọ̀rọ̀ lásán tẹ̀ wọ náà ọ̀rọ̀ lásán náà ní gbé ní wọná jù torí ẹ̀ka sọ ẹnu wa o lẹ́yìn náà ọlọ́run bẹ̀rẹ̀ lè dá wa ó wá ní. قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون ee ìdẹ́rùbani ńlá lélẹ́yìí o ìdẹ́rùbani ńlá lélẹ́yìí o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pọ́lọ́ ń bímá ẹ̀yọ́ àdẹ́kùn rẹ̀ tú bá ọlọ́run sọ fún ẹ̀rẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam iná lẹ́yìn náà sọ̀rọ̀ náà alọ́lọ́ àhìlkẹ́rì dájúdájú àwọn tí ń parọ́ mọ́lọ́ o láyọ̀ lẹ́xọ́ wọn ní sóríire ta ilaha illallah ọba tí mo ní sóríire ló ní sóríire wọn kú bàbá ńlá kú ẹni tó jọ sóríire. adáwọ̀ wa ògbóǹtà àwọn òbí eré ńjẹ́ tí ó di òótọ́ mọ́ lọ́wọ́ wà á kábàámà lọ́jọ́ kábàámà ò ní wúlò gbogbo àti ń parọ́ mọ́lọ́ ọlọ́run sọ pé ń bímọ wọn ní kíláàsì ó bímọ ọlọ́run lẹ́ẹ̀ni sóríire èèyàn kí ń ṣépè fún ọ ọba tí ó mọ sóríire ló lò ní sóríire ẹ wá kọ ẹni tí ó jẹ sóríire a tó bá ṣe pé mi ní bí irú rẹ ibi tí mo gbọ́rọ̀ dé lónìí wàláhì ń wà pé mo di mùsùlùmí a mo di mùsùlùmí torí pé nǹkan sórí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ mo di mùsùlùmí bẹ́ẹ̀ ni irú rẹ ti ṣẹlẹ̀ sáwọn ìtọ́lọ̀ nílò lóríṣiríṣi lóríṣiríṣi wọ́n ṣe gbọ́ náà nù wọ́n bá ló gba Islam torí pé kò sẹ́ni tó fẹ́ sórí ibú ọlọ́run dákun mẹ́jọ sórí ibú gbogbo ń jẹ́ báyìí tí kálukú ń ṣeun láyé wa tá a wà yìí irú wọn ni pé bẹ́ẹ̀ nìkan lórí ilé wà ní. ẹ̀mí Islam dáhà ń ní ìsìnkú lọ́fẹ́ gbé wá fún wa ní ìsìnkú àní ilé ọ̀dà ká fi Islam fi gbà pààrọ̀ kíni ìyá máa fi bóòlù fi gba pààrọ̀ pàǹdà tọ̀bẹ́ẹ̀ náà làwọn ẹlòmíì tẹ́ rí mọ́ nítorí kálukú wọn náà ń ṣe yọ wọn sọ pé òun lè fi wúrà lẹ kó wọn fi gba fàdákà nígbà tó ti pé kò yé ọlọ́run tó dá wa ní bá wa sọ̀rọ̀ yìí wọn ni iná lẹ́bí iná ẹ̀sọ̀rù náà alọ́láhìn kẹ́rì bàlẹ́ ayọ̀sẹ̀ ọ̀ dájúdájú àwọn ẹni tó ti pé wọ́n ń parọ́ ọmọ lọ wọn ò ní sóríire wàláhì ni mo ti ṣe sọ tó bá yẹ pé mi ni bí irú wọ kí n yẹn ṣe mùsùlùmí tí mo bá gbọ́ ọ̀rọ̀ yìí débi tí mo gbọ́ dé lónìí màá wá kéde pé mo di mùsùlùmí kí náà ti ń ṣe ilé ayé ilé ayé ilé asán lásán tó pé àti ń bẹ̀ lánàá á kó ń bẹ̀ lọ́la èyí tá a wá ṣe kó ń bì ni ó ṣe àpèjúwe ibi tí wọ́n sọ wá sí wọ́n wá kú lórí pọ́ǹparọ́ ọmọ lọ náà ni ẹ dákun bo lórí ilé ọgbà dọ́dọ̀ rẹ̀ gbólórí ilé ọba gbà dọdọ rẹ ọ ń kọ lóyún ọ ń pa alátẹwọ gbólórí ilé òtù àwà inna alladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihu dájúdájú àwọn ẹni tí ń parọ́ ọmọ lọ́hùn ní sórí rẹ̀ kò wá mọ lórí àwọn ẹni tí ń sọ pé lọ́n bímọ lásán gbogbo ẹni tí máa ń parọ́ ọmọ lọ́hùn torí inna alladhina alladhina yẹn min alfadhi al-umum nínú sharia Islam nínú àwọn gbólóńtọ̀ kárí gbogbo ẹnikẹ́ni tí bá ń parọ́ ọmọ lọ kò ní sórí rẹ̀ bàbá àjẹ́ lórúkọ pòǹpẹ́rọ rẹ̀ láǹfààní ó ti jẹ́ pé ọkàn máa parọ́ ọmọ lọ ọmọ parọ́ ọmọ lọ gbogbo ńtọ́lọ̀ ọ̀sọ́ lọ́lọ́ ńsọ gbogbo ńtọ́lọ̀ ọ̀pẹ léwọ́ ọ̀pọ̀ ọ̀pẹ wọ ni gbogbo ńtọ́lọ̀ ọ̀pẹ lẹ́tọ̀ ọ̀pọ̀ lọ́ ọ̀pẹ lẹ́tọ̀ gbogbo à gbogbo àwọn tó sọ èsì islam dẹ̀sẹ̀ tí wọ́n fi ń payín lẹ́yìn gbogbo tó wà islam wọ́n ti sọ di nǹkan eré wọ́n sọ di nǹkan àwàdà wọ́n wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ń sọ di rọ́ wọ́n ń parọ́ mọ́ lọ́wọ́ gbogbo ìtọ́lọ́ sọ wọ́n lọ́lọ́ ń sọ láì fi hàn wọn ní sórí rẹ̀ ní sórí àwọn tó sì jẹ́ pé òun gbà tiwọn onípa àwọn fẹ́ bà ìsìn islam jẹ́ wọ́n fẹ́ bà lójú jẹ́ lórúkọ pé òun bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn Islam gbogbo àwọn fundamental principles tó wà nínú ẹ̀sìn Islam ìní ọmọ wọn àtakò tí ọmọ pè nírọ́ láì fi hàn wọn ò ní sórí rẹ̀ torí pé ẹni tó dárú ẹ̀wò lánàá ọlọ́run ti jókòó ẹni tó bá dárú ẹ̀wò lónìí àtọ̀lá náà kò ní bọ́ńbẹ́ torí ẹ gbogbo ẹni tí máa ń parọ́ ọmọ lọ́n láàyè fìlẹ̀ òun wọn ò lè sóríire láéláé ẹ sì rí káwọn onísọkúsọ yẹn wọn ò ní rẹfẹrẹnsì kankan bí èròkèrò tó wà lórí wọn tí ṣètọ́ ní pọ́ǹpù síbẹ̀ lọ bìkọ́sì tó bá ń sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ kìí ṣe bàbá rẹ ló ń rọ kìí ṣe ìyá rẹ ló ń rọ ọ̀rọ̀ ọmọ láyé ó níbi tó ti mú wa. torí ẹ̀fúnfún tí wọ́n san bóló tiri bó ni wọ́n tiri torí ẹ̀fúnfún mọ̀ tí wọ́n ti ní rẹfẹrẹnsì ìsọkúsọ lásán ni tó bá so ìmọ̀ tó bá jẹ́ pé dodo ni ó máa ń ní ibi tá a ti mú ibi tá a ti mú ni wọ́n náà lọ́wọ́ bẹ́ẹ̀ ọba ń bẹ̀ kì í ṣe nǹkan tó jẹ́ pé wọ́n eré nìkan àfi lè tẹ̀mí gbogbo èèyàn náà ló lè rí. rẹ ẹ múra o gbogbo ẹ̀yin tẹ́ ń parọ́ mọ́ lọ o ẹ múra o ẹ mú lọ́ọ̀yà lọ́ngbà tẹ́ bá kú o ẹ múra o ẹ kówó lọ́ngbà tẹ́ bá kú o ọlọ́run lẹ́yìn sóríire. ṣé wàá wá bìtẹ́ gbà gbogbo àwọn sọkúsọ ayé ló kọ tọ̀ríkọ̀ ẹ máa parọ́ mọ́lọ́ lóríṣiríṣi àtẹ̀sírù ìṣáárí ńlọ́wọ́ àlọ́dọ̀ tí wọn tẹ̀sírù káàkà máa fọpọlọ gbé kalẹ̀ ká máa parọ́ ká máa fọpọlọ gbé kalẹ̀ ká máa parọ́ ká máa fọpọlọ gbé kalẹ̀ ká máa parọ́ alimami alusi rahimahullah nínú tẹ̀sírù ruhul maani yìí máa tọ́ka sírù àwọn tẹ̀sírù àwọn tẹ̀rí kan nígbà tó bá ti tẹ̀sírù tó wúlò tán yọ̀wá tọ̀ wà tẹ̀sírù ìṣáárí tẹ̀sírù àwọn tẹ̀rí kan táwọn bá wọn ti túmọ̀ ìtukùtù ìsọkúsọ̀ wọ́n máa wúwo kú wọ́n máa sọ̀sọ̀kúsọ lọ́kàn sí wúwo kú wọ́n ti ń sọ̀sọ̀kúsọ tóní inna safa wal marwata min sha'airillah inna safa wal marwata min sha'airillah olóòlù túmọ̀ safa wal marwata táàfà ádámà àtàfà kàmálì ẹgbẹ́ sọ̀kúsọ wọ́n tó sàkíyèsí rẹ̀ ó tún rẹ̀ rí ní mọ́tò tó gbọ́ lọ́wọ́ díà tọ́wọ́ dàbí ah! ìfọ̀kúsọ pọ̀ láwùjọ yìí látàrí pé wọn ò mọ ti ń jẹ́ mà wọ́n wá rò pé ìkéré ni wọ́n bá ti kọ́ àwọn òkú ní síwájú wọ́n kàn mọ́ sọ̀fọ́ púpọ̀ ni àwọn dìde ní dákẹ́ náà lọ́sẹ̀ lọ́wọ́ ẹ̀sùn pé àwa là ń sà lọ́wọ́ àgbà lẹ́yìn tó gbogbo yín ti kú àtẹ̀ntì ń bá yín sọ̀rọ̀ àtẹ̀ntì ń sà lọ́wọ́ àgbà wọn kàn tí ì yín sí ni àmúwọ́ ọ̀sùn rẹ̀ àyà àwọn òkú lásán lásán. wọ́n fẹ́ ṣe ìjọ ìlú ìrẹsẹ̀ mọ́tò wal-aalimuna wa in matu fa ahya'u wọn làwọn aláìmọ̀kan òkú ni wọ́n síwájú kó tó kú àwọn olùmọ̀ wọn ò bá kú alàyè wọn sì máa jẹ́ lẹ́yìn ikú wọn torí àwọn èèyàn mọ̀ sàǹfààní nínú màá torí ìdè eléyìí gbogbo sọkúsọ wọn yẹn tẹ́ ẹ máa parọ́ mọ́ lọ lóríṣiríṣi ẹ máa sọ sọkúsọ lóríṣiríṣi ọlọ́run lẹ́yìn nítorí rẹ o kẹ ẹ gba lọ́ọ̀yà lọ́tẹ̀ ń bá lọ gbọdọ̀ bá ti fẹ́ kú lọ́ọ̀yà tí wọ́n bá pa pẹ̀lú rẹ tí wọ́n gbé inú sàárì rẹ so that yọ ọmọ dìfẹ́ǹdì rẹ̀ sọ̀rọ̀ pé láyé náà ní ìsìn tọ́lọ́pàá wa ní ọwá ọ sọ pé tọ̀ ọ̀ ń bọ̀ ó ti ránṣẹ́ pé lọ́ọ̀yà tọ́lọ́pàá ti kì ọ́ ọ sọ pé ó lè dáhùn ó dìgbà tí lọ́ọ̀yà rẹ̀ bá dé sódà tí nígbà tí múnkàrà tí náà bá rọ ọmú nù sàárè ó lè sọ pé kọ́ wọn ránṣẹ́ pé kan fálànà torí di eléyìí báyìí wọn wá múra lẹ̀ ọlọ́wọ́n gbogbo ròyìn ọlọ́wọ́n bó dodo ni kì í yẹ innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun gbogbo àwọn ẹni tí ń parọ́ mọ́lọ́wọ́n ní sórí rẹ̀ bẹ́ẹ̀ dọ́wọ́ wa jẹ̀mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn aláìmọ̀kan náà tọ́kọ̀ máa forí lásán tí wọ́n náà máa lọ dájọ́ ẹ̀sìn fáwọn èèyàn lágbóolé yín ọlọ́run ló ní sórí rẹ̀ lọ́kàn wo tuntun pé zina ẹ̀mí ló ló ṣe zina náà rí nígbà ẹ̀mí ẹ̀dógún ni ọ̀la ẹ̀ńtàgàfúrò láàmì ẹ̀dógún ló ṣe à ń tàgà èwo ní ń tàgà wọn parọ́ mọ́lọ́ ọlọ́run ò ní sórí rẹ̀ sórí ìdílé kó ń kálukú kíì sára o kó ń kálukú kíì sára ní tí mú ní sórí ibú ọ̀lọ́ títì gbogbo ní téèyàn fojú bí o ìyẹn kan sọ̀rọ̀ ẹ̀dín téèyàn bára rẹ̀ kọ́ lọ́wọ́ bá kọ́ mọ́ sọ̀rọ̀ wá àti fẹ́. إن الذين قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون سفوا إذا جدا جاءوا أن تنقلوا ملو wọn ò ní sórí ire o mẹta òun fi dẹniya ẹsìn wọn lẹ gbádùn díẹ̀ náà nílé ayé yìí àwọn náà máa ro jẹjẹ àwọn náà máa ra sọwọ wọn máa ro mímu wọn máa rí légbé wọn máa rówó ná títí ìgbà wo ni ebi fúngbà díẹ̀ náà ẹ bá lẹ́gbẹ̀rún ọdún nínú pé gbádùn ayé yìí tún lẹ́yìn nínú gbádùn ilé ayé yìí. ọjọ́ kan ọjọ́ kan tó ṣe pé dìtàn ẹ padà lọ bọ́lọ̀ ẹ gbà àdéhùn tọ́lọ̀ ti bá nàbì ṣe ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀daràn ń jayé òun ní pa wọ́n rùn ó ti jọ́ gbẹ̀ǹdà kìíyàn kálukú tó jìyà rẹ̀ torí ẹ̀ mẹ̀tẹ́ ọ̀hún ti dúnìyà ìgbàdùn díẹ̀ ní nílé ayé bì ní bẹ́ẹ̀ fún wọn òun náà ti gbé ìtàn torí àdúnyà gangan fúnra ara rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kékeré ni èyí tó ṣe pé máa tètè tán so ìgbádùn tó bá wá rí létí máa tètè tán ó lè jẹ́ ìgbádùn tí ó lọ títì ni kò lè jẹ́ ìgbádùn tí ó lọ títì nísìnyí báyìí táìpé nísìnyí ẹ̀rọ tẹ́tọ́ ọ̀jẹ̀ rí lọ́njẹ́ fún wa sí lọ́nà tó dáa bó ń ṣe ń jẹ́ lọ́n pọ́ńtìlà bó ń ṣe ń jẹ́ lọ́n pọ́ńtìlà bó ń ṣe ń jẹ́ lọ́n pọ́ńtìlà ọ̀nà fún fa ahọ́n tó fa padà pé náà ó sì kù díẹ̀ wọ́n á jọ ń wọ jàkadì wọ́n jọ wọ́ zakat wọ́n wá èwo ni ọ̀padà wíìnì òun fọ fún ní ọ̀fà kẹ́yìn wọ́n wá máa rántí bó ṣe rí lẹ́nu wọ́n máa pọnù la mm, mm, mm, pé kíni òun ti lọ́nà ó ti dìtà tó o bá pé kọ́ pọ̀ láti inú rẹ̀ kó tuntun jẹ wọn náà rí pé òun sí ọ lẹ́nu gan láì sí ìgbésí mu pé kíni wọ́n máa jẹ́ pọ̀ mí nígbà tí wọ́n ṣájá subhanallah bí ilé ayé ṣe rí nìyí torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbádùn bíntín báyìí ní gbogbo tẹ́ wá máyà ìgbádùn ìgbádùn díẹ̀ tí ègbé tán ni thumma ilayna marji'uhum lẹ́yìn rẹ̀ ńkọ́ ọ̀dọ̀ ọlọ́run tẹ̀ ń gbanú sí náà lẹ́ padà sí ọlọ́run tẹ̀ ń parọ́ ọmọ ọlọ́run ń parọ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́ padà sí tó bá dijọ́ gbẹ̀ndà kálukú á mú wọn jẹ ìyà tó le koko torí ẹ bima kanu yakfurun kí ló dé tí wọn lọ́wọ́ fi fìyà tó le koko jẹ wọn sábàbí ni pé kèfèrí tí wọ́n ṣe ní báyẹn sábàbí ìyà nítorí sábàbí kèfèrí tí wọ́n ṣe sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa àti nítorí irọ́ ń pamọ́ lọ ni látàrí àwọn adúrọ́ kásá máa wé mání la ká máa wé mání ká máa wé mání ọlọ́run bí ma ẹn ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ẹn ọlọ́run lọ wí bẹ́ẹ̀ ẹn ọlọ́run lọ dájọ́ bẹ́ẹ̀ tọ́lọ́run sì wí bẹ́ẹ̀ tọ́lọ́run dájọ́ bẹ́ẹ̀. èmi wo gbóòrọ́ lásán fìlẹ́ńgé fìlẹ́ńgé wọn débi títí kálukú ìwé lulẹ̀ náà ni. bí wọ́n wó lulẹ̀ dákú kọ̀kọ́ lẹ́yìn rẹ̀ sí bọ́tánù. sẹ́yìn máa ń bá kàdé lẹ́yìn ìgbà tó ṣubú ẹ̀yin ò lè màmá. sẹ́yìn máa ń ń máa ń dálábàá náà ẹ̀ أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ìwọ ọlọ́run dákun dá mi padà má ṣe eré tí ì ṣe tẹ́lẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ lásán lélẹ̀ yẹn ó ti bọ́ orí báyìí àǹfààní kan tá a ní náà ní kókó méjì ẹ wá wọ bẹ́ẹ̀ ló ní ṣe ń lo tiẹ̀ ń lò kúlò báyìí kàkà kan sin náà ọlọ́run náà ń parọ́ mọ́ kàkà kan tẹ̀lé tọ́lọ́run tọ́lọ́run ni wọ́n ń tàkù tọ́ alùpùpù náà kó mú tiẹ̀ o. tó bá wù ọ bọ́ọ̀ máa ṣe tọ́lọ́ọ̀nù bọ́ọ̀ takò tọ́lọ́ọ̀nù kan nọ́ọ̀lọ́ ní nǹkan kan láti kó gbogbo àdá síná kò sì dín nǹkan kan kù lọ́dọ̀ ọlọ́run láti fi gbogbo asálì jẹ̀nà ọkàn pàdé ohun ti síwájú náà ni ti ṣe eléyìí láti ṣe eléyìí ti ṣe wọn bó fún sí. ọlọ́run ẹlẹ́dàá wa ó wá fẹ́ fi hàn pé gbogbo káfìrí gbogbo káfìrí nígbà gbogbo ìṣesí wọn bákan náà ni ìṣesí wọn bákan náà ni àní gbàgbọ́ àní gbàgbọ́ náà ni ẹ̀yin jẹ́ ṣe ń pè wá pé ká gbàgbọ́ á sọ yín lẹ́nu á sọ yín lẹ́sẹ̀ àní gbà fún yín kọ́dà bá a mọ̀ pé ń tẹ̀sán ìjọjọ ni àní tẹ̀lé sẹ́ẹ̀ sọ́wọ́ yípadà dòní náà ni kò yípadà kò yípadà ẹ jẹ́ pé ń tọ́ ń sọ nǹkan òdodo ni ọlọ́run lọ sọ bí aláàní tẹ̀lé sẹ́ẹ̀ torí pé inna wajadna na ala umma wa inna ala atharihim muqtadun nínú àyà mi muqtadun orí bákan náà báwọn bàbá ńlá wa orí pa àwọn láti máa tọ̀ àlefilẹ̀ torí bẹ́ẹ̀ làwọn èèyàn wà ìdí nìyẹn tó jẹ́ pé ẹni tó bá ń pè yẹn lọ sí ìdẹ́sìn ọlọ́run wàhálà àtẹ̀yàn kojú ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan torí pé èèyàn máa gbìyànjú káwọn èèyàn yọ ẹ máa gbìyànjú káwọn èèyàn ọjọ́ pé àwọn náà ń sin lọ́n bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣùgbọ́n ntẹ́yìn ntẹ́yìn ó rí táwọn ń ṣe ni pé èyí tó já tóbi jẹ ntẹ́yìn ń wù làwọn múra sí. wọn kì í ṣe ká àgbọ̀sẹ̀ kọ́nà àwọn tó wá ṣe lójú rẹ̀ ṣé bó ní sòkòtò wa kọ́ mọ́ wọlé ni àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́kàn máa mọ̀ wá kọjá bí yóò tún wá wọlé débi pé bíi mítà kan ó tún wà lábẹ́ àtẹlẹsẹ rẹ̀ yóò tún máa tẹ̀ mọ́lẹ̀ báyìí ẹ̀rú kalẹ̀ akínyìn o sódà tẹ́sí lè wò akínyìn o akínyìn o sokoto ti jẹ́ bẹ́ẹ̀ ni <laughs> bó ṣe wù á nù bó hmm, ṣe wù á nù tó ní wàá ní fi ọtí náà ni kìí sè ní èyí sì ní fi ọtí àlùjọ náà àwa gan-an títí wàá mọ bó ṣe mọ èyí báyìí ẹ̀rú ń bà wá táàtì mọ bá rọ náà lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn látàá pé ìwọ tó ń pọ̀ ń tẹ̀ sí ọlọ́run lójúmọ́ lẹ̀ tó ń sọ pé kíni o ti ṣe o ti ṣe ná kò burú bó ṣe o ṣe ná ọmọ bó o ti ṣe o ti pamọ́ ọmọ pàtó bá jíjọ gbé ndàlùkì yá ma. tó bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ti ń pè yàn lọ sí ìdọ̀sán ọlọ́run ó bùkátà kó wọ́n máa parọ́ wá fún kó máa kà nípa ìtàn tọ́lọ̀ ti sọ ní alukur'an nípa àwọn tó ti síwájú. because àwọn èèyàn àwòyé ọ̀yàtọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti fẹ́ wọ́n náà ti. tò wa ma fún wọn yóò máa bomi sùúrù sí wọn lọ́kàn tò wa máa wò pé tèmi ní kí n fẹ́ fi mànà yóò fi mànà kọ́nà ń bá àmọ́ pé yàn ẹni fẹ́ fi mànà yóò fi mànà. mi kọ́ mo fẹ́ tara pípé tí mo ń pa àwọn èèyàn sórí rẹ̀ yìí sẹ́ni tí ó gbọ́ tí ò ní gbà wọ́n pọ̀ ẹni tí ó kò ní dáa fún yín o tẹ́ rí ẹ̀yin èèyàn yìí wọ́n ibi tó burú jù ní jahannama ni fún o ah, wọ́n a lè tó bá so ọgbọ́dọ̀ lọ gbomi sùúrù mu gidigidi torí pé ibi tẹ́lẹ̀ wọn bá wa tó tí ń tí ń hàn wá tó ara wa ó ní gbogbo wa náà ní àmọ́ bọ́rọ̀ owó jẹ́ ọjọ́ já sí dáadáa ni ìdí ni tó fi gbọ́dọ̀ sí mẹlọ́mẹlọ́ àwọn ọmọ abẹ́lẹ́ wọn fúnra rẹ̀ ó tún gbogbo kẹ tó báwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run kò wọ lọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ jẹ yé wọn ju bí mo ti ṣe ń sọ lọ wàá jẹ jẹ fẹ́ rọrùn fún wọn láti lè tẹ̀lé torí pé èrò wa oní ẹnìkan tara rẹ̀ sórí rẹ̀ yé ti pé èrò wa ẹnìkan tara rẹ̀ mọ̀ pé èèyàn mélòó ló sórí ibú àbà Ọlọ́run fẹ́ lè ṣe Ọlọ́run torí ẹ̀ tọba jẹbẹ Ọlọ́run wọn ti lọ àárẹ ihe nàbẹ ẹnu wọhìn fún wọn nírò ìrà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam wọ́n tún ló kà wọn létí ìtumọ̀ rẹ̀ ní fún wọn nírò yorùbá náà bí kàwé fún wọn nírò pánítọ̀ fún wọn Nuhu alayhi salam àkọ́kọ́ aránṣẹ́ ọlọ́run Nuhu alayhi salam wọn là kọ́kọ́ ẹni lọ́n kọ́kọ́ aránṣẹ́ kàbá àwọn kèfèrí Mẹ́kà yìí àwọn ẹni ń pè ọ́ ló àwọn ọ ìtàn Ànábì Nuh alayhi salam pẹ̀lú àwọn èèyàn rẹ̀ tóbi tóbi Nuh náà ṣe ń pè wọ́n nù lọ́jọ́ àná táwọn náà ń pè lópùrọ́ Nuh yóò pè wọ́n pẹ̀lú sùúrù tọ́pọ̀ fún ìgbà tọ́pẹ́ jọjọ nine hundred and fifty years ah ẹgbẹ́ ìpọ̀ Ànábì Nuh fi ń jí sí ọlọ́run fáwọn èèyàn yìí. ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́ kí wọ́n tẹ̀lé Nuh wọ́n ń ni sọ fún wa báwo ni àtúbọ̀tán àwọn èèyàn padà já sí pa wọn rìn ọlọ́run sọ wọ́n dì látàrí títẹ̀ wọ́n rì tọ́tẹ̀ wọ́n rì lápapọ̀ wọn láì dẹ́nìkan sí nínú wọn yàtọ̀ sáwọn èèyàn wọ́n wẹ́rẹ́ ẹ̀ta wóró èèyàn tó gba pa ìtàn yìí fún wa káwọn èèyàn yóò lè bá lọ mọ wọn ara wọn kí parun tó sàwọn èèyàn Nuh alayhi salam kọ́ mọ́ bàa sàwọn náà nítorí wípé ọba tó pa àwọn èèyàn Nuh rẹ òun náà lọ́ba láéláé ọlọ́run ọba alágbára sí ni lórí gbogbo nǹkan ìrẹ̀kọ́ máa rò wípé àwọn lè mú tàwọn jẹ o ẹ̀pìtàn àwọn èèyàn tó ti síwájú wọn nú ọ̀rọ̀ nínú àràn ẹ̀dá ẹ̀pá fún wa bóyá eléyìí ló mú pọ́n sí látẹ̀. wàtúlò àìlẹ́yìn nàbẹ́ ẹnu sọ ìtàn nàbì nùhà àlẹ́yìn ìṣẹ̀lẹ̀ àbáwọn èèyàn yìí. قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي nígbà tó ń sọ fún àwọn èèyàn rẹ̀ pé á kọ́wọ́ mi ẹ̀yin èèyàn mi tọ́lọ̀ wọn bá rán mi sí yá kọ́wọ́ mi ẹ̀yin ìran mi tó ṣe pé láti inú yín mo ti jáde yá kọ́wọ́ mi ẹ̀yin èdè mi tó pé dèkan náà là ń jọ ń sọ yìí sẹni tí ń sọ èdè mi ìtẹ́ ẹ̀ gbọ́ ẹ̀yin tọ́lọ̀ wọn bá rán mi sí. إن كان كبر عليكم مقامي tó bá ṣe pé bíbẹ̀ ní láàrin yín ó ti pẹ́ lápẹ́jù lójú yín nine hundred and fifty years ẹ̀wọ̀n òkú ti pẹ́jù ní ààyè ó ti sùn wá rí bẹ́ẹ̀ máa wò pé mo ti sùn yín rí wọ́n tẹ̀lé kí rí ibi ààyè ti lẹ̀ ìran ilé títí wọn ara ilé tí nípa àwọn ẹ̀rí àti àwọn àwíjàre tó múnádóko nípa ọlọ́run tó ẹ ti gbọ́dọ̀ máa ti ọlọ́run lò nìkan tó bá yẹ kí mò ń wí fún yín lójoojúmọ́ yìí náà ti sun yín yà á kọ́ mi àbúdò wá báyìí lẹ́kùn mi ní ìlàhìn ghayru yà á kọ́ mi àbúdò wá báyìí lẹ́kùn mi ní ìlàhìn ghayru sanabi ní hàn tẹnu máa fún wa ẹ̀yin ìyẹn mi Allahu Rabbul Alamin nìkan ni ẹ máa sìn ẹ lọ́ba mi ìkọ́sẹ́ láti sìn yàtọ̀ sí tó bá yẹ kí ń wí lójoojúmọ́ yìí àtẹ̀rí ọba ti sun yín gbọ́ fàárọ̀ ọ̀rọ̀ ìjọba kẹ́lí ọ̀rọ̀ kan bẹ láàrin tẹ̀lé ká ti gbọ́ yìí nítorí pé al-ma'lumu kal-madhkur nítorí àti yẹ kó yé ẹ̀dà bí nǹkan ti sọ ni. ìyẹn ni pé gbígbà ẹ̀mí láàrin yín ó ti pẹ́ jù lójú yín mo ti sún yín rí ẹ̀sìn náà lọ nìkan ẹ̀ lọ́ba ní ìtọ́tọ́ láti máa sìn lẹ́yìn rẹ̀ ó ti sún yín gbọ́ ajẹ́ pé ẹ pété pérò ẹ pa ète yín pọ̀ kẹ́ ẹ wọ́nà láti yẹjú mi ọ̀rọ̀ kò yẹ ọ̀rọ̀ tí ń bẹ láàrin nù ó sì yẹ kó yé torí ẹ̀ lànà bínú àzọ̀pẹ̀ fún alọ́láhi tó kẹ́l ọlọ́run ní bá dúró. ẹ ẹ ẹ gbìmọ̀ pọ̀ ẹ pèsè pèrò lórí pé bẹ́ẹ̀ sì parí kẹ́ ẹ̀yẹ sí mi. Hmm, àwọn àdẹ́gbẹ̀ ọlọ́run ní tí wọ́n ń wúyọ́ dá wọn lójú ọlọ́run tó rán wọn ṣẹ́ ó fi wọn láyà balẹ̀ kọ́ lọ́wọ́ fà wọn náà láyà balẹ̀ ní ìsìn àdẹ́gbẹ̀ inú ọ̀hán ọlọ́run lọ́ọ́ ó sì dá lójú pé Ọlọ́run ní fún lẹ̀ tó bá jẹ́ pé iye ọdún tí mo ti lò láàrin yín ó bá ti pọ̀ jù ó ti pọ̀ jù lójú yín ọlọ́rọ̀ kan tí mo ti ń pè yín lọ síbi rẹ̀ tẹ́ kọ̀ láti fi ṣiṣẹ́ yìí ó ti sú yín gbọ́ ah, ẹ̀wọ́n náà láti yanjú mi mọ̀nà ẹ̀ ó ti mọ̀ pé wọn ò bí ìyá wọn dà tí wọ́n dọ́dọ̀ òun tọ́rọ́ lọ́wọ́ ní í wọn lẹ̀ láti dọ́dọ̀ ànábì Nuh alayhi salam ilé yìí tó jẹ́ mọ́ọ́jísà ni fún ànábì Nuh. ìpèníjà a ah, ebi mú hàn náà kí wọn ló dé tà ní ra mu ẹjọ àlùkù pa ó yẹ kí ìdẹ́nbà àti àṣùkọ́ kan náà wà láàrin wọn olórí ibú jù kó náà wájú pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹnìkan nu ẹnìkan nu ṣé wàá lè sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn pé ó ti máa ń padà kíkíní kójú má rí kíní kan gbogbo ara lóògùn ẹ̀ ẹsẹ̀ wọn sọ láyé dùn wọn ní ní ìsìnkọ́ gbogbo ara ló gbọ́ irọ́ lásán nígbà tó ti kéńtà ń pèpè lọ sí ìbẹ̀rẹ̀ ọ̀dá wọn lójú ọ̀dá wọn lójú wọn ní tó bá ti lè lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe lónìí àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ti ẹja ni tọ́lọ̀ ń bá kọ pé òkú ló kù àìmọye èèyàn wọn kà léṣo lórí tó kù mo rò pé yọ o ti parí ìdánilẹ́kọ̀ọ́ tó rọ wọ́n kọ́ wọn sọ owó kubi tó gbà tó kubi tó gbà mọ́ àbó kubi tó yàn wọ̀ káló káló káló gbóyè kalẹ̀ fún mi tó sọ pé tọ́bi òṣòro àbó yìí dàrú ọkùnrin náà gbà yà pọ̀ <laughs> so ẹni tó ń lọ gbogbo wọn náà pátá wọn ti máa wọ pé à abá sìyàmù ni pé bẹ́ẹ̀ ni ẹ sìyàmù ni ẹ jìyà yín sùn lónìí ìwọ ọmọ mi lè wà ẹ mẹ́rin kankan tó mọ̀ ọ́ ẹni tó kálukú ó ti tu lẹ̀ sọ nítorí pé ǹjẹ́ yìí ń ṣe òdodo lẹ̀ ń ṣe orí òdodo lẹ̀ wà bẹ́ẹ̀ ni irọ́ kan sẹ́ni ká fẹ́ dẹ́rù báyìí ànábì náà ha rẹ̀ ìṣẹ́ra ń pe gbogbo àwọn èèyàn rẹ̀ ń jà jẹ́sán káwọn èèyàn ànábì náà ẹbọ náà ni ẹbọ náà ni a sì òòṣà yìí ní sẹ́ẹ̀ àwọn àjọ àkọ́kọ́ tó kọ́kọ́ sóòṣà ni àǹbọ̀gì àǹbọ̀ ọ̀pẹ̀ ṣètọ́nì ló sì tì wọ́n dé lọ wọn láwọn èèyàn àwọn èèyàn dáadáa kan wà nínú jàmáà yẹn wọn jẹ márùn Wadda Suwaa Ya'uqa Yaghutha àti Nasra àwọn èèyàn yìí kú ara wọn wà gbà páwọn ò ní rí wọn mọ́ wọn á lọ kóra rúsìdì sàárì wọn bẹ́ẹ̀ ni ṣètọ́ni wa ni ẹ̀yà àwòrán wọn jàre ẹgbẹ́rẹ́ fún wa kẹ́sì máa rántí wọn ẹ sì gbé síbi tẹ́ ẹ máa tẹ́ ẹ fi máa ṣàpérò tẹ́ ẹ lè má lọ bíi town hall tọ́ ìgbà tó gbèrègbè tó gbèrègbè táwọn èèyàn gbàgbé mà ọ̀rọ̀ adigun abẹ́rẹ́ sí ní sìn wá ìdí tọ́lọ̀ sọ̀rọ̀ ànábì nù hàrẹ́ ìsàlámù gbogbo bá nàbí náà ṣe ń pè wọn àwọn olórí ibú ọmọ sọ pé kíni a ní ẹ má pa àwọn òòṣà yìí ti sẹ àwọn òòṣà táwọn bàbá wa ń sìn nù níwọn àfẹ mú wa kó ń di orí pa àwọn bàbá wa ni. sọ ìdí nu tá nàbí náà hàn lẹ́yìn bí wọn sọ fún wa pé tọ ẹ̀yin náà fàálà lọ́hìn sọ kẹrìt ọlọ́run lè ní bá dúró o sí ń tọ́ka mi pẹ̀lú ń tẹ́ lè ṣe ń tọ́ bá wù yẹn ṣe. fàájùmíhù àmúrọ̀kùn ẹ̀yin náà lọ pété pèrò gbogbo ọ̀rọ̀ yín ẹ̀kójọkọ́sọ̀ kan wàṣúrọ̀ káàkùn gbogbo àwọn òòsàn ayé sẹ́yìn ẹ̀kú káwọn náà ràn yín lọ lórí mi náà wàlẹ́ yín ọdún yín lójú o gbogbo yín ẹsẹ̀ kò sórí pé fẹ́ pa mí ni o. káwọn kan mọ̀ pé ẹja ti máa lé káwọn kan mọ̀ pé ẹja lù pa káwọn kan mọ̀ pé ẹja ti já fẹnukù lórúkọ ẹfẹ pa mí nù ànábì ni wọn àtún sọnà kúkúrú fún wa ẹ má ti yà pa ẹnu lórí mi o ẹ má dọ̀rọ̀ yín ọ̀dàrú máa yín lójú o ẹ jí kọ̀rọ̀ yín ọ̀pàpọ̀ lórí pé kí ni a fẹ́ ṣe apànù hàn yàtọ̀ sí àwọn kòfàrò kùrẹ́yìí sọ̀rọ̀ pé nígbà táwọn náà ń pètè pèrò lánàbì lórí àwọn kan sọ pé ẹja tìmọ̀lé àwọn kan sọ ikú rárá o ẹja pani àwọn kan sọ yìí pé ẹja lélu ni tí wọ́n sá ń dètè wọn àwọn náà ní tún jára wọn rọ pé tá a bá lé ń lù tó bá débò mi ọ̀rọ̀ rẹ̀ dùn pọ̀ àwọn èèyàn mi ọ̀tẹ̀lẹ̀ wọn sì padà wá ara wa mú tá a bá tì mẹ́lẹ̀ àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ wà gbà lẹ̀ tá a bá sì la apá yọ dọ́ràn ṣíṣe tọ́ni tó wá wá wọn àbàbà alátúntò bàbá olórí ibú ọ̀wá wọn àbàbà arúgbó kan tí gbogbo orun funfun ti kọ́ àgbọ̀n wèrè wọn ni àpérò tẹ́ ń ṣe náà ló gbé mi wá so gbogbo mọ̀ràn tó sì dákọ̀sọ́ náà ń bẹ̀ ẹ bá lọ lé lù àwọn mí ọgbọ́rọ̀ ọ̀ tẹ̀lé ẹ̀sìn kẹ́ra nù wọ́n tún padà wá kó yín lẹ́rú bẹ́ẹ̀ bá jùlọ pa ọ̀ràn náà ni bẹ́ẹ̀ bá jùlọ tì mọ́lé àwọn ẹlẹ́yìn rẹ̀ ńkọ́ ọ̀ wá yọ ẹ tó dá mọ̀ràn míì Abu Jahal olórí ibú ńlá ló wá ní mọ̀ràn tó ní pé káwọn yan géńdékùnrin kọ̀ọ̀kan láti nú ẹ̀yà kọ̀ọ̀kan káwá fún ọ ní àwọn àdá tó mú bérebére oníkálukú wọn kó wọn pèsè fúnra wọn ẹni èjì ẹ̀ta kálukú ọ̀sán nàbì látàpá lọ́nà tó fi jẹ́ pé gbogbo ẹ̀yà ló kópa nù pípa rẹ̀ táwọn àdílé rẹ̀ bá wà láwọn fẹ́ gbẹ̀sán tí wọ́n lè dojú ogun kọ gbogbo wa ọ̀ọ́ ah, ah. bàbá ní eh, kápàdé orí pápá láti láti jàkadì sí kò lójú èèyàn tó léwu ń bàbá kọ́ bá gbogbo ará mọ́tà ìjà ah, so lẹ́nu kan wọ́n béèrè fowó ẹ̀mí rẹ̀ ẹnu ká san owó ẹ̀mí rẹ̀ ní kálukú sinmi ọgọ́rùn-ún rà kún mi ni wọ́n sì fẹ́ ká fi kún àfikún azáàtì bọ́ lọ́wọ́ ẹ̀ àti àtipa àtipa ṣètò ànúbànú ọ́ ìmọ̀ràn orí ẹ̀ pé pọ̀ ẹ̀ pé lórí ibú wọ́n sùn tìra wọn ni àbújá àfìràwọn náà nínú ìjọ yìí wọn àti ṣètọ́nì ẹ̀wọ̀n kí sáfù kan náà wọ́n jọ tòsí. so ẹ̀mẹ́jọ ọ̀rọ̀ ti yan dàrú ní wọ́n hàn pàkíyèsí wọn ẹ̀wọ̀n pé àwọn ti Kùrẹ́ṣì ọ̀rọ̀ wọn dàrú kan tó máa ń táwọn òsì ẹ̀yin ẹ̀mẹ́jọ ọ̀rọ̀ yan dàrú máa ń lójú ẹ pẹnu pọ̀ lórí pé ẹ fẹ́ pa mí nù. ثم قضوا إلي lẹ́yìn náà gbogbo yín máa bọ̀ láti wá láti wá gbẹ́gbẹ́jà anabi náà alayhi salam ìpèníjà ipò gbogbo yín ọlẹ́ àtàkì ni wọn náà tó ń lérò ẹ má lọ mi lára àtẹ́jú kan. ẹ pé ẹrú ọba gbogbo àwọn káfíìrì yìí náà pé kí nínú àgbójúlé kan kí nínú àgbójúlé kí nínú àgbójúlé tọ́ fẹ́ ń tọ́wọ́ lẹ́yìn tó tẹ́ ẹ bá wá kọ̀ nínú àyà mi gbàtí inú àní ẹ má lọ mi lára ìṣẹ́jú àyà ẹ má fi lọ mi lára gbogbo bí ẹ bá ti lágbára láti ṣe yanjú mi ẹ yanjú mi kò sí ń tọ́ka mi tó bá wù yẹn wá sí fún mi ẹ̀ ń bẹ̀rù kankan lọ́dọ̀ yẹn nítorí pé ẹ̀já mọ̀ kankan bẹ́ẹ̀ náà la nàbì Hud alayhi salam ló náà sọ fáwọn èèyàn rẹ̀ ó ní inni ushhidu Allah mo ń fọ ọlọ́wọ́n bá sẹlẹ̀rì ẹ̀yin náà jẹ́rìí sí anábì húdù nù mo ń fi ọlọ́wọ́n bá sẹlẹ̀rì ẹ̀yin náà jẹ́rìí sí ẹni bẹ́rí omi máa tó ṣeré kóòn pé mo mọ́pá mẹ́sẹ̀ kúrò nídìí gbogbo ní tẹ̀sán lẹ́yìn ọlọ́ mi ń dúró ni mo mọ́pá mẹ́sẹ̀ kúrò nídìí gbogbo ní tẹ̀sán lẹ́yìn ọlọ́ fẹ̀kẹ́dọ́hún ní jẹ́ni gbogbo yẹn dé tẹ̀sí mi gbogbo àwọn ológun ẹ̀ sàtí mi gbogbo àwọn aládẹ padà jáde gbogbo àwọn ọbẹ kó máa jáde gbogbo àwọn ní àdó olóró ẹ kó jáde. tọmọdé tún bẹ̀rù lẹ́yìn náà mọ lọmi lára sẹjọ àyà ẹdíkọ ìyanjú mi kíákíá. إني توكلت على الله ربي وربكم إني الله olúwa ẹlẹ́dàá mi tọ́jú ẹ̀yìn náà lèmi bá dúró. ما من دابة إلا هو آخذ بناصيتها kò sí ẹ̀dá kan àyàfi kó jẹ́ pé ọlọ́run ọba ó di asoso rẹ̀ mú ọwọ́ ọlọ́run lásoso gbogbo ẹ̀dá wa ọlọ́run lèmi bá dúró. Inna rabbi ala siratin mustaqim dáadáa ju olúwa ẹlẹ́dàá mi. orí ojú ọ̀nà tó tọ́ lọ́wà báyìí la anabi hóòdù náà sọ bẹ́ẹ̀ ni gbogbo anabi ọlọ́run máa sọ tòló wọn mọ̀ pé ọlọ́run àwọn ẹsẹ̀ ọlọ́run sì ní fa àwọn sílẹ̀ wà inna jundana lahumul ghalibun ọlọ́run tún búra ìdájúdájú búra àwọn ọmọ ogun wa ní òbòrí torí ló ṣe jẹ́ pẹ́sìn kọ̀ wá ní rọrùn wá bá kò rídìí fi múlẹ̀ ní rọrùn gbogbo tí o bá ti sẹ̀sìn tẹ́ ń lọ sídìí rẹ̀ kò ní wù wọn kó rí kò ní wù wọn so wọ́n sọ wípé ìjà láàrin ìmọ́lẹ̀ àtòkùnkùn láti tìjọ́ tọ́lọ́run ti dálé ayé ló ti bẹ̀rẹ̀ kò sí ní tán òkè láàrin òdodo àti rọ́ kò ní tán òkè láàrin ìmọ̀nà láàrin islam àti kèfèrí kò ní tán díjọ́ gbẹ̀ndà lùkìyàmù láàrin imani àti shirk kò ní tán díjọ́ gbẹ̀ndà lùkìyàmù. ẹni tó bá fẹ́ parí rẹ̀ yóò bà gbèsè ayé rẹ̀ jẹ́ lórí wíwá tí ò ní fèsì. tí wàá kàn ní ká máa sojú kòkòrò ẹni tó lọ́n bá nílò ẹni tó lọ́n bá nílò ẹni tó lọ́n bá nílò. àjọba tẹ̀yìn tẹ̀wọ́ lẹ̀ ìtùn tẹ̀ ẹ bá kọ̀ tẹ̀ ẹ pè mí lópùrọ̀ tẹ̀ kọ̀ láti tẹ̀lé sọ́lọ́n tẹ̀ kọ́yìn sí. tẹ̀mẹ́ sa'altukum min ajr èmi ọ̀sọ́rọ̀ owó ọ̀yà kan lọ́dọ̀ yín lórí pípé tí mò ń pè àbí jọ mo bí owó kan ànábì ní wàá ń bí wọn léèrè èlò ní ẹ̀sán lórí pípé à kí ló mú sísú rẹ ni wá. èsìpò kan là ń pa lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀rù rẹ̀ náà ní máa ń ṣẹlẹ̀ láyé ní gbogbo ìgbà ẹnìkan sì yín lọ́nà tó tún máa dá wákẹ́ ẹ̀ tún máa sanwó ẹ̀ ó sì tẹ̀yìn lọ́rùn torí ẹ̀sán jẹ́ ìgbésí ayé rẹ̀ lẹ́ńlò ẹnìkan sì yín lọ síbi ẹ̀sìn òdodo. kò sì pé ẹdáwó kan ọmọ wa kà á dájú kò pé ọmọ apáwó ẹ ló ti yín ó dúró sí lọ́rùn ni ọ ayé lọ́rùn bí egun ni áwù. nígbà tó ti pé ẹ̀fẹ́ káwọn èèyàn sin náà ẹ̀yin náà sì fẹ́ sin lọ. owó ń béèrè lọ́dọ̀ ẹ nígbà tó léèrè owó ó á ọmọ èèyàn fẹ́ràn fìtínà wọ́n sì máa fẹ́ ṣàtiwọ́nà rọ́ọ̀mù púpọ̀ ok ìyẹn ni pé gbogbo ẹni tó bá sọ pé ọlọ́run sọ ànábì sọ gbọ́dọ̀ gba owó ń bẹ̀ ẹ̀yin náà bí mọ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ pé wọ́n pè mí wá síbi nǹkan kan ẹ má ti ẹ̀sọ́ ẹ̀sẹ̀ wọ́n pè mí wá síbi àìdíà kan èrò orí rẹ̀ kan tó wá jẹ́ pé kò lè ṣeé ṣe kó o pè mí kọ́ ọmọ gbowó lọ́wọ́ mi kò sí tàbí ṣùgbọ́n pé òtún ní rí mi má lọ́la kò sí bí àdéhà náà ti lè dáa tó ìyẹn mọ̀ wò pé à ah, tó bá sọ̀rọ̀ tó yẹn sì ń ka dá o ìdí àyẹn dá bọ̀ tó owó tá a máa dá yìí nǹkan mo rò pé yé wa ha so ara tó kó bẹ́ẹ̀ sin Islam lẹ̀ Yorùbá mi àkọ́kọ́ ni pé wọ́n bá yín sọ náà ìfẹ́sìn gidi ìsọkúsọ lásán ẹlẹ́ẹ̀kejì yẹn tún dáwó àbí ẹni dáwọ́ sọ̀rọ̀ dàbí àwọn tó yẹ kó wọn ra ìjà sí mọ́tò náà níta ìbá ń tíráàbù ẹ̀yìn ìsìkà máa tíráàbù láti Àbújá kẹlẹ́ ńlọ ìlú kan ní ìsìn ẹ ti sanwó ọkọ̀ wọ́n ti kó kọ gbogbo wọ́n ti segin wọ́n ti ti wọ́n ti fẹ́ tilẹ̀kùn bọ́ọ̀sì lẹ́nìkan bàbá mi wà ní pàìtọ́lù gbogbo ẹ̀sìn ńlọ yìí o òun fa mọ́tò ilé kìnnì kan lọ́wọ́ ẹ̀jẹ̀ kìnnì kan ó bójú mọ́tò yìí òun kẹ́kẹ́ ṣe mọ́tò tiwa èsì mọ́tò tiwa wọ́n gbọ́dọ̀ fa mọ́tò tiwa lẹ́ẹ̀ṣẹ̀ tánù lọ́wọ́ so tọ́ba wá sun rárá tí ó sùn tán ẹ̀ sì ti torí tọ́ lọ́ọ̀ni o wọ́n bá ní tọ̀ ẹ̀yìn ẹ̀yà ọ́ ẹ̀m tẹ́ mọ̀ pé kí sí olúwo lè máa tẹ̀síwájú ó ń bùkátà epo hmm, kí mọ́tò olúwo lè máa tẹ̀síwájú ó ń bùkátà epo onítọ́rọ oníṣìṣì láti dàníyàn sówó tó fẹ́ mú àpolúwa lọ fún ẹgbọ́n kan bóòlù ọ̀sẹ̀ fi jíṣẹ́ fólúwa ó lè so kálukọ́ bàbá dáwọ́ kálukọ́ bàbá dáwọ́ kálukọ́ bàbá dáwọ́ tó bá ti hàn báyìí ó pòórá ó tu lẹ́nu ó tún wá mọ́tò mi tóró rẹ̀ ti pé so gbogbo yẹn náà ti mọ̀ pé gbogbo àdúrà àárọ̀ tó ń ṣe tẹ́lẹ̀ náà àdúrà káfíìrì ìsìnà náà ni ṣebí nítorí kó lè gbowó ni so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹtí náà ń bá ọ̀rọ̀ náà ò gan wọn bá yín sọ gan náà rí ní Yorùbá lẹ́nu ọ̀rọ̀ náà ò ju wákà lọ ebi náà là ń gbọ́ nu rédíò lóríṣiríṣi ní àbí náà kọ́ àwọn sọkúsọ lóríṣiríṣiríṣiríṣi tí wọ́n gbẹ́sẹ̀ lómi wọn sọ̀rọ̀ tẹ́sẹ̀ fọ́rẹ́dì yín mẹ́lẹ̀ ó ti gbàgbé pò ọ̀ lọ́ra ebi gbogbo irú àwọn ọ̀rọ̀ irọ́ náà ni tí wọ́n sì tún dá wákàtí wákà ni Yorùbá fẹ́ràn kálukọ́ bá bẹ̀rẹ̀ sí ní yọwó wọn ní àkàrí ìjà àkólé láàfin àmọ́ mọ́mọ́ fẹsẹ̀ wọlé làkàrí ìjà àkólé láàfin so wọ́n mọ́wó bọ́ọ̀lù ṣé wàá lélẹ̀ ìlàkọ́díjà àpò àti ìlà wàá ní kíni. <laughs> tó ó bá wọn bá bẹ̀rẹ̀ sí dáwó ẹni tó wá táwọn kan tó ń kówó tí wọn tó ẹni tí wàá ní gbowó kí ló dé tó ń gbowó ẹyin tó ṣe jẹ́ béèrè kí ló dé tó ń gbowó ẹyin mọ́ wọn lọ kí ló dé tó ń gbowó láti jẹ́ tuntun fún yín tí ò ti yẹ kó tó yín tí ò ti yẹ kó tó yín kálukọ́ wa wà gbádà kan yóò wá de àpò rẹ̀ síwájú báyìí. ìwà tí ń sọ̀rọ̀ lọ ẹ̀rí ah, yorùbá fẹ́ràn ìtànjẹ bàjẹ́ ẹ̀yin náà rà dìde kárí mi kárí yọ̀rọ̀ àdìde yóò ti kọ́ bá pọ̀ ti kọ́ bá pọ̀ yàrá gbàǹdélé ni gbàǹdélé ni wọn kò gbàǹdélé yẹnni ọmọ bàbá dù ha ní ìbéèrè owó ọ̀yà lọ́wọ́ yín ìbéèrè owó lọ́wọ́ yín. ẹ wo gbogbo àwọn sẹ́rí tí ọlọ́run ọba ṣe wọn ò pàṣẹ ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ kí wọ́n máa gbowó lọ́wọ́ àwọn èèyàn. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah àgbọ́rí Sheikhul Islam Ibn Qayyim àgbọ́rí gbogbo kálukú wọn ló ní sẹ́ lọ́wọ́ bí ọba máa dáko yóò sì jẹ́ wípé ó ní sí ọwọ́ kẹsìn sí ó lè jẹ́ alágbẹ̀dẹ. ó lè jẹ́ oníṣòwò Abu Hanifa rahimahullah oníkàràkátà ni olówó ni bẹ́ẹ̀ lọ́mọ kí rẹ̀ Muhammad ibn al-Hasan al-Shaybani bẹ́ẹ̀ làwọn olùmọ̀yẹ kálukú níṣẹ́ rẹ̀ ti ń ṣe Abu Bakr gan ó fi jẹ́ àrólé náà nàbì sallallahu alaihi wasallam ó fi ẹrù rẹ̀ lọ́gbọ̀nà ọjà ń dọ́kejì áá ìwọ àrólé ànábì sallallahu alaihi wasallam kí ló fẹ́ lọ sí lọ́jà ọ̀rẹ́ àpọ̀jọ lórí lẹ́yìn lórí lọ́lọ́rin ní màá jẹ́ lẹ́yìn. tiwantiwa jẹ́ ọ̀kàn ní kọ́ kí ó kankan dúró àwọn gbogbo àwọn ọmọ sọkúsọ ọ̀kọ́ kankan kọ̀ mọ́bi tí kí ó kọjú sí kálukú ó sì jókòó kalẹ̀ àwọn òní sẹ́mánì. àti oṣù wa pọ̀ wọ́n kẹsẹ̀ ẹ̀rọ ẹ̀ta ẹ̀rọ ẹ̀rí ṣe ẹ̀rí ọmọ ọmọ ẹ̀rí kan rẹ̀ ṣe. tẹ̀wé pé dàtẹ́ sì tètè yọ kínní kan. ẹ̀ ń béèrè owó ọ̀yà lọ́wọ́ yìí. ẹ̀ṣọ́ Muhammad ibn Abdul Wahab lọ́gbà lọ́dọ̀ ta ni èlò lọ́gbà lọ́dọ̀ ta ni kódà ń tà máa ń olùmọ̀ wa tá a tún jọ lo ìgbà tiwa yìí pẹ̀lú wọn ń tà mọ̀mọ́ wọn ni wípé kàkà kí wọ́n gbowó lọ́dọ̀ ẹnìkan torí kí wọ́n bọ́ sọ̀rọ̀ lọ àwọn ní ọ̀yà máa náwó wọn. wàláhi tàláhi tí wọn sì mọ̀ pé kà pọ̀ torí pé kẹta gbọ́rọ̀ lọ kẹtẹ̀lé kẹ lọ kẹtẹ̀lé. Sheikh Ibn Baz rahimahullah afọ́jú ni Sheikh Ibn Baz wọn sì bí láfọ́jú ti dàgbà débi kan kọ́lọ̀ wọn tó gbójú rẹ̀ ọ wá wà nù léńjọ kan wọ́n sá gbọ́ wúrúwúrúwúrúwúrú kí ni ṣẹlẹ̀ kí ni ṣẹlẹ̀ ẹsìn wọn kọ́ afọ́jú nígbà bá fẹ́ kọ́ mọ̀ ni ọwọ́ á ní mo fọ́ lọ́nbó rẹ̀ gbọ́dọ̀ sọ ohun tí ń ṣẹlẹ̀ fún mi àtẹnìkan ló fò gànà lé rẹ̀ àwọn ọlọ́pàá wa gbà mú àwọn ọlọ́pàá tí wọ́n bẹ pẹ̀lú sheikh wọ́n á ní tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ọmọ pakistani kan ló fò gànà wọ́n á ní kí wọ́n mú wáńbì yàtọ̀ àmú dọ́dọ̀ rẹ̀ wọ́n á ní kí wọ́n lù ọ́ ó sì ti bí wọn pé ṣé ẹ lù wọ́n láwọn ò tí ì lù ṣé fi áwùkọ̀ sí lọ́wọ́ láwọn ò fi sí lọ́wọ́ ọ̀nà ọ̀dà bẹ́ẹ̀ wọn ni kọ wa mi ṣé wọn ti lù ọ ó ní wọn ò lù ọ wọn fà á kọ sí Ọlọ́run òfin sùn lọ tó tí wàá jẹun lálẹ́ ọlọpàá àkùrọ olóòwò tí ì jẹ ọ ẹni tí a mójútó oúnjẹ ọlọgbóúnjẹ ẹ fẹ́ràn sí pọpọ. adáràn fẹ́ jayé kàn ọkùnrin bá ń jẹun ìgbà ẹ̀rú bá ń sáǹbà kọ́ mọ́ jẹ pé ètò wọn jẹ tó torí bàbá yìí tó bá pàṣẹ ní Saudi ìpè kọ́ bẹ orí èèyàn ọba gan tó tó ìpè kọ́ ọmọ bẹ̀. sáǹjẹ ń kéè sára ń kéè sára wọ́n bẹ̀rù ọmọ ẹ̀jẹ̀ o jẹ́kọ̀ yó jẹ́kọ̀ yó. àwọn gbàdúrà àjẹun tó ta á so kí ló dé tó fi tó fi fògiri wálé. ha ẹ ṣe fún ọ̀tá dédé ṣe bẹ́ẹ̀ owó owó tí wọ́n fi tọ́jú ìyá òun ni ìyá òun ní Pakistan wọ́n fẹ́ sọpẹ́ṣàn fún iye tẹ́sí méjì láti sọpẹ́ṣàn ni òun sì ti wá owó sọ́tún wá sósì òun ò rí kódò wọn mọ̀ pé lè rẹ lòun fò lòun fò gànà rẹ̀ tọ́ àbá àbá ni kí wọ́n lọ fi síbi kan náà kí wọ́n gba àdírẹ́sì rẹ̀ ní Pakistan kí wọ́n sì wádìí ṣé ìyá rẹ̀ fẹ́ sọpẹ́ṣàn bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n sì wádìí wọn rí fóòtọ́ ni àfáà ni kò ń ṣe ọpẹ́ṣàn fún àwọn gbé gbogbo ìnáwó rẹ̀ wọ́n á ti tọ́jú ìyá yẹn ìyá yẹn gbádùn wọ́n tún wá ra tíkẹ́ẹ̀tì àlọ́ àbọ̀ tẹ́lẹ̀ yìí pé kó fi lọ sójú rẹ̀ bí wọ́n sì tọ́jú ìyá rẹ̀ <laughs> ẹ wo nǹkan bẹ̀ ń bá nílé ayé wa yìí náà ó sì lọ sójú rẹ̀ náà sì tọ́jú ìyá rẹ̀ ó tún wá padà wá Saudi ọ̀daràn wa dolùwámà ó wá di pé kò síbi tí sèkò ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ bọ́kùnrin iwájú náà so tí wọ́n bá ti wá sọ pé ibùdó báyìí ọkùnrin yóò fi máa dàmì ẹ̀fún lójú pé sẹ́yìn eléyìí ti sẹ́kù láyé má ṣùgbọ́n la mọ àwọn olùmọ̀tiwa ṣé kí wọ́n mú owó wọn wọ́n máa fi sàánú àwọn èèyàn kì í ṣe fẹ́ fún kí lọ́ọ́ fẹ́ fún nítorí pé àwọn wá kìyàmà ni èsì ilé ayé wọn wá Sheikh Ibn Uthaymeen rahimahullah ọba Saudi nígbà kan al-Malik al-Malik uh, Khalid al-Malik Khalid tọjọ lẹ́yìn Malik Faisal ọwọ asílẹ Sheikh Ibn Uthaymeen ní Unaiza wọn kàn kíyèsí kìí ṣe kó ń lọ lé ọba o ẹ̀rọ pé nìsín tẹ́yìn ọmọ ti ṣe fáàrí ni pé ẹ lọ lé Buhari ẹ̀ president ẹ lọ lé kíníkì rọ́ lásán wọ́n sọ pé ẹni tó dáa jù nínú àwọn olùmọ̀ òun lẹni tẹ́ni tíjọba ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá wálé ẹni tó burú jù nínú àwọn olùmọ̀ lẹni tó gbéra rẹ̀ lọ bá ẹni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló dé nítorí tí ẹ bá múra yín lọ bẹ́ni tíjọba ń ẹnu yóò ní rọrọ ẹni bọdì kò bá jọba kò bá jẹrọ àwọn baálẹ̀ kọ á lọ sí náà sí àfúnáàfin rẹ ahọ́n rẹ ọ̀rọ̀ náà ni tòrọ wọlọ lọ bá àmọ́ tó ń bá gbéra rẹ̀ wá bọ̀ pé ẹ̀ ń wò mí ràn ni ẹ̀ bá mi má ràn ni láìla ìlọ́la yọ gbọ̀n tí ò lérò so nítorí di eléyìí báyìí alimẹ́lì Khalid ọwọ́ wọ́n á rí i pé áà. Ah, bàbá yìí gbajúmọ̀ ju irulé tí ń gbé yìí lọ nígbà tó wo gbogbo onulé ara sáǹtì ara ń tiẹ̀ bá pé apá àwọn tó yẹ kó gbogbo èèyàn mọ̀ nílé ayé iná ni wọ́n máa gbé wulé báyìí ara sáǹtì kọ̀mọ̀gbà tó sọ jáde pé pẹ̀lú ògbọ́lọ̀ máa pa aláṣẹ pé kó fún yín lé tuntun tó ṣe déédéé ipò yín tó bá pé wọn kọ́ wọ́n tún wá sọ pé lábùjá àbí ní kò yìí kéhé ó rí pé mo pé sọdá <laughs> irọ́ lásán ìbùnà ẹsẹ̀ mi ń bá ní rárá o àwọn náà ti ń kọ́ ilé kan ní Salihiyya ẹ̀ ń kọ́ kan ọba sì ti mà Salihiyya ń bọ̀ ni gbogbo ẹni tó sì jókòó náà mọ̀bí tí ń jẹ́ Salihiyya ní ọ̀nà ìdá. Ah, tó bá pẹ́ ní ti ń kọ́ kan kò sí wàhálà nǹkan tó kàn jẹ́ alógún náà ní kọ́ jẹ́ pé ẹ̀ ń gbé dáadáa ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ ọba bá lọ. bí ọba ti wá lọ làwọn ọmọ kí wá sọ pé ẹ ṣe à ah, ọlọ́run mú àánú wá báyìí ni wọ́n sọ pé nǹkan lè kan Salihiyya Salihiyya báwo Salihiyya báwo oníṣẹ́ ni Salihiyya. La ilaha illallah. <laughs> níta sáà rí fẹ́ẹ́ ni pé mo ti ń kọ́ sàárè nílẹ̀ sàárè lọ́jà ilé kíni ilé tó kù tán tó fi ilẹ̀ táwọn mọ́tò máa lura wọn lé lórí ibi tọ̀ mo ti ń kọ́ kan sọ̀rọ̀ ìyà ẹ wá wo àwọn èèyàn ní kí làwọn fi ké wá tí bá yé náà ẹ wá wo àwọn olùmọ̀ọ́sí bá ṣe rí so hakíkatan ìyẹn gbọ́dọ̀ máa ronú àtúbọ̀tán. ìyẹn gbọ́dọ̀ máa ronú bí ti ń lọ ẹ̀rí pé tí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá fún wọn lówó ẹ gbòdì ọ̀rọ̀ tí wọ́n bá fún wọn lówó ẹ gbọ́rọ̀ tó dùn ó túmọ̀ sí pé torí kí ni wọ́n ń ṣe torí nǹkan ilé ayé ìwọ tí wọ́n lọ́ọ̀ ni wọ́n ṣe ń tó ń ṣe lórí tó ń ṣe yẹn ìwọ ọ̀tọ́rọ̀ kankan ò lè fún torí ṣe torí wọ́n ṣe ń àbẹ́ni tí ń sọ nítorí ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run tó bá rí gbà yóò dẹrú fún ọ. torí tí ti ṣe ẹni tí wọ́n mọ̀ dọ́gbẹ́ mọ́tò ló fún mi ó ti gbọ́dọ̀ ti débi náà fún mi mọ́tò àbọ̀ ní fún mi. ẹnì táwọn yòókù náà mọ̀ ọ́ pé ẹ bàbá ìsìn nǹkan ẹnu lónìí. òun ti náà ó ti bá ń pàjáwìrì náà bá máa ronú pé sọ pé òun fún mọ́tò ìyá ń jẹ àwọn ará ilé o bàbá yìí ti kó bọ̀ báyìí kí wọ́n á lọ ṣe tó fi wọ́ọ̀tì kẹ fún mọ́tò náà rí so gbogbo orí ká máa fẹ̀sìn ká máa fi ṣe nǹkan ìjẹun á ọkọ ìṣàtẹ̀yìn bẹ́sìn Islam púpọ̀ láfíríkà yìí sínú ọlọ́ọ̀tì ni kí ẹni tí máa rí nǹkan lé ayé sá tí ò fojú sí ẹni nǹkan yẹn máa lé àlọ́ ó rí mi ó gbà mí ó mi mi ọ̀nà ẹni tí máa ń lé ẹni nǹkan yẹn máa sá fún torí ò lè máa lé nǹkan kí nǹkan náà wá dúró kó wá sọ pé ń lé àbẹ́rẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ torí pé tó bá dúró ò ní lé náà ọ̀ bá ní torí àwọn sọ pé ní kí máa ń lélẹ̀ ayé ó ti yẹ kó yé wa náà ayé ń ṣe kí ni ayé ń sáfù bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wọ́n pa lówe wọ́n nílé ayé tẹ rí yìí ẹni tó bá ń lé sí sáfù ló máa ń sáfù ẹni tí ọba wa lé ló máa ń bá torí pé wọ́n sáré pọ̀ fẹ́ mu ọ̀ ń lọ ọ̀rẹ́ ni àyè náà wà wọ́n pé ah, eléyìí ẹ̀kọ́ ní mi nà ó kò sojú kòkòrò ni wọ́n gbàdarí wọ́n yóò tún máa sọ pé kí ni mo fẹ́ fi ṣe àní ọ̀sá gbàṣẹ. tòbí ṣe máa ṣẹlẹ̀ láyé náà ẹ wo gbogbo ìgbésí ayé bó ṣe rí bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn anábì ọlọ́ àwọn anábì ọlọ́ àwọn ò fojú sí nǹkan ayé kì í ṣe pé àwọn náà fẹ́ o àwọn ogun tẹ́ bá ti kó yìí tẹ́ bá ti kóra yín jànú fún èèyàn máa níyì lọ́wọ́ rẹ̀ ìjọba ti sọ̀rọ̀ ayé lẹ́sùn kò sí tàbí ṣùgbọ́n pé tẹ̀yìn wọ́n máa fi ká dẹ̀yìn àwò wọ́n wò bó ṣe ṣe wọ́n kàn kọ́ wá fún wọn ní ẹgbà ẹ bá fi wọn méjèèjì la ilaha illallah sẹ́ẹ̀ màmí tọ́jà tọ́jà sí wọn ojú kòkòrò burúkú ń da arákùnrin láàmú àti pákó ni wọ́n fún ọ pákó tí wọ́n máa fi sínú ọ̀rá ń sàwọ́dì o àti ẹni lárúbá fẹ́ mú jáde ó ṣojú mi lọ pépé wọn ni wọn pé ẹhẹn so àti lárúbá lọ síbi kan so gbogbo akọ ọlọ́pàá tó fẹ́ fún ẹnìkan ní nǹkan báyìí ó ti rò pé dọ́là dọ́là nígbà wọn pé ah ẹ̀yàn kan ti fojú sí pé dọ́là dọ́là tó bá ti sọ ẹ báyìí ó di rẹpẹtẹ ni tàbí bí gàrí tá a dáná abọ́ tó dúró ń dúró tá a bomi lù tó ṣe fún mi tó wú. ẹni tí a lè kí ọtí láwọn méjèèjì oúnjẹ lárúbáwá sọ fún mi kí ló rò pé ń fún mo ní ah, àlọ́ ọ̀nà tó sáàdà ìyẹn ni pé dọ́là dọ́là ló rò pé ó kó jáde kọ́ ọ pé pápò pápò tí o gbé gbẹ káàtì yọkọ náà ra yọ gbẹ kíá ni. sòtúrí <laughs> tó kòkòrò bá ti pọ̀ jù pé yẹn ti tẹ́ nù so àmọ́ nígbà tó mú bọ̀ ti sọ́rí tébù mẹ́rin láì ìlàhà ojú ó ti ẹni tó mú jáde gan pé tí mo bá mọ̀ ní owó ni bá kó jáde fún bàbá yìí àbí ẹ̀kọ́ ni yàtọ̀ adé wọn lè ní kékeré kí ni ẹ fi rẹ̀ hàn torí kí yangan tó dáyé lọ́lọ́run ti ṣe ń takùkọ tiwa ń jẹ pé kí ni àbí òye wa wọ́n ń gbé kiri kan bọ̀ ẹ ti wá lọ dúró lóde kí ni wọ́n ń gbé bọ̀ ẹ gbé títa bẹ́ẹ̀ bá gbé dé àjẹlẹ bá gbọ́ ọdún kọlọ bá kọ sí kóse kí lè tó mọkóse. ẹ̀rù ọba bàbá yìí ò fojú sí nǹkan ilé ayé táwọn ń gbé bọ̀ wọn á ti ní kíníkà ń bọ̀ wá lọ dúró dé lárada láti bí sárada fa <laughs> o tún wá tu àwọn ọmọ títí dáró mẹlé níbi jọ́nsọ̀ àwọn yàyà náà ipe ẹ̀ táwọn àwùjọ bọ̀ kí ni wọ́n ń gbé bọ̀ lọ́ba di kúlíkúlí <laughs> ẹ̀dá pẹ̀lú àbùkù tí a kan kálukú wọ́n máa pè mọ àwọn akékèké lọ rí kúlíkúlí ni ẹ tó kúlíkúlí ni àdá ìlà ìlànà ojú kòkòrò ọ̀dà kúlíkúlí náà láàkúrò ajáde. Allahu akbar torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ mẹ́jọ afojú sí ti ń bẹ lọ́wọ́ yẹn kò sẹ́ni tí ọ̀fẹ́ lé ayé yìí ṣùgbọ́n bá ṣe ń wá ẹ̀yà tẹ̀síra wọn ojú kòkòrò pọ̀ lómi ẹlòmíì ó kò fi greediness kò fi wà èrò wọn máa níyì nǹkan náà bá bọ́ sí mi lọ́wọ́ ẹ̀ lágbára lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo níta máa ti ń wá tójú kòkòrò tójú kòkòrò tá a bá rí gan àyè máa lò àyè máa lò torí wàdùwàdù gan náà ló fi lò torí ànábì ó ní mi ń tọrọ owó ọ̀yà kan lọ́dọ̀ yín ẹ̀san ti ní ọ̀dọ̀ Ọlọ́ọ̀nì kan ló wà ẹ̀san tó Ọlọ́run yìí sì tán èlò lèèyàn fẹ́ fún wa nìyí yóò tán náà ni ọláìkọlá yóò tán ní ti sẹ́yìn kí wọ́n á gbé yẹn ẹ wá béèrè tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ torí pé one million bùkátà ni ọba ń lẹ̀ tó bá ti sọ àdá báyìí yóò máa lọ ọ̀lẹ̀ ni yóò máa lọ ọ̀lẹ̀ ni bẹ́ẹ̀ bá dé lọ́sẹ̀ tí mo pé èlò lówó ń kù ọmọ tó pé fifty thousand má kò pé má. ó kì í kọ́ ajẹ́ pé ìranù ìrégbè ló fojú sí iná ẹ̀ ní wọ́n ti torí rẹ̀ sọ̀rọ̀ ọlọ tí ẹ bọ̀ àbí ọ̀bọ̀ ọ̀bọ̀. àmọ́ tó lọ́wọ́ bá sẹ́yìn lẹ́sàn ẹ wò lórí gbogbo èèyàn kọ̀ọ̀kan tó bá tara yín mọ̀nà ẹ wò ládàá tó lọ́n lè fún yín ẹ wò dáadáa tí ó rìsọ́ọ̀tì sí ìjọba ìdàlùkìyà tẹ́nìkan bá bọ̀tà àwọn èèyàn kárí àwọn ọ̀rọ̀ yìí kún bíi kátàkì wọn kówó fún wa ogún owó yìí náà ni owó kálukú òní tiẹ̀ o ò ní ní ju etí ọlọ́run sọ pé òní lọ o sì ní fa ayélẹ̀ kó tó ní tiẹ̀ pé sọ ẹ mọ́ àwọn àjẹkọ́jẹ́ pé ẹ máa kẹsàn ọlọ́run lábùkù lórí pé ẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn èyí tí wọ́n máa fi sọ̀sọ̀kúsọ tí wọ́n máa wíwèé kówùsì wọ́n lè ní ọlọ́run dá akọ gómìnà fásọlá nínú àlùkùránì torí owó iná nìkan kọ́dà fúláhà máa ń tẹ̀sàkà wọ́dẹ́kẹ́rẹ́ fún ọ̀rọ̀ bí hìí wọ́n ní fọ́sọ́ la kàtọ́lámì. ẹgbẹ́ sọkúsọ ọlọ́run ti fi omi náà gbọ́n ẹnìkan jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ wọn ń gbọ́ sókàn mi náà wọ́n ni wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀. ẹ wá ọ̀gá ti sọ ẹ̀sìn Islam délé lórí pé a fẹ́ gbowó wọ́n ní wàtàrà kú kakọ ìmá wàtàrà kú kà lọ́lọ́ nsọ́fà wọ́n náà lájú kú kà ndínkù bí wàtàrà kú kakọ ìmá bẹ́ẹ̀rì kú kà táwọn ní kú kà mbẹ́ torí owó tí wọ́n fẹ́ gbà náà alukur'ani wa di nkéré ògbóntọ́ yìí káka kún kápẹ́lẹ́ ọwọ́ adi ní tàǹtí ń sẹ́mìnà wa lélẹ̀ ìsọ̀nà eléyìí ló bí àwọn tíátá alfaaz tí wọ́n agbáyé kan lónìí tí wọ́n máa sọ̀sọ́kúsọ tí wọ́n máa wéwèé kú nígbà tó kan wéwèé kú tó sọ̀sọ́kúsọ àwọn kan wá kó tìrà lọ́ba ògbóntì ọ̀sọ́yún mẹ́rin rẹ̀ wá ẹ̀rí táwọn làwọn ti kọ́ lọ́nà àsọ̀rọ̀ tó wọn alẹ́ tó bẹ́ẹ̀ ni òun fẹ́ pawó ni la ilaha illallah òun <laughs> ò bùkátà kẹ́ máa kó tìrà bọ̀ wá bò òun náà ti mọ̀ pé tó ń sọ lẹ́rìí òun fẹ́ pa wọ́n tó ní ẹni lóbi mọ́ la ilaha illallah nígbà tó wá àwùjọ tí ń tẹ̀sìn sèré àwà láwùjọ tí wọn ò ti gbẹ́sìn yìí àwọn kan tó wá jẹ́ pé wọ́n tún wá po wọ́n po kún mẹ́kọ̀ọ́ fáwọn èèyàn mu. tọ́ in ajriya illa ala Allah wa umirtu an akuna minal muslimin a ẹ̀fà làṣẹ́ ń bì. النبي نوح نوح وأمرت أن أكون من المسلمين ọlọ́run pa mí láṣẹ kí n jọ́kan náà mùsùlùmí là ń gbọ́ yẹn o nóhà ní ìrántí a àdúpẹ́ a sí nọ́mbà mu nígbà tẹ́lómi fẹ́ mú nọ́mbà ọ̀dà èsì pé bàbá wa mama wa kan àánú ọlọ́run náà ní bẹ lórí wa àánú ọlọ́run náà ní bẹ lórí wa àánú ọlọ́run náà ní bẹ lórí àwa náà kọ́lọ̀ wa. kẹ̀kẹ́ dẹ́bù òhò wọ́n pe ànábì nùhà ló kpọ̀rọ̀ pe ló nítorí àní nítorí àwa la anabi nuha aleyhi salam àti gbogbo àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ojú omi àlà wọn àwọn nìkan ló là àwọn tó là wọn àwọn tún ni bàbá ńlá wa kejì torí àwọn sọ pé ádámà ni bàbá ńlá wa àkọ́kọ́ nuha ni bàbá ńlá wa tá a láyé kejì torí nuha aleyhi salam ìgbà tó lọ ń àtàwọn ọmọ rẹ̀ tó là. àwọn ọmọ rẹ̀ tó làyìn lọ́wọ́ àṣẹ gbogbo àwa yòókù lẹ̀ táyé fi débi tó dé lónìí tó tún fi débi tó débi jọ gbẹndà òkèèyàn torí ẹ̀ tó máa ń ka ìpìlẹ̀ àwọn èèyàn ẹ rí i pé wọ́n kọ àwọn kan wọ́n ní sàmíyòn sàmíyòn wọ́n lẹ́yìn ọmọ ní ọmọ àwọn eléyìí ọmọ ham ọmọ noah àwọn eléyìí àwọn ọmọ ari ọmọ noah so oníkálukú wa látara àwọn ọmọ noah yẹn láti wá tẹ̀ gbàtọ́ lọ́n ti pa gbogbo yẹn tó wà láyé rùn tó wá pọ̀ wá àwọn tó wà ní ọkọ̀ ojú omi so bó ti ṣẹlẹ̀ nù àwọn tó bá wọkọ̀ ojú omi nìkan lọ́wọ́ bá là ọlọ́run pa mí láti ẹsẹ̀ ńjọ́ kan náà àwọn mùsùlùmí. بين النبي إبراهيم عليه السلام مسلمين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين وقال الله سبحانه وتعالى إسلام قومي مبدا إسلام فلو مبدا بان لاي بين صفان ومارس بين النبي يوسف عليه السلام قل رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة tawaffani mùsùlùmá wà alhiqni bis-salihin ọlọ́run nígbà tó bá pami pami mùsùlùmí ni o bẹ́ẹ̀ lànà nàbí Yusuf aleyhi salam sàdúrà wọ́n wá ní kọ́ lọ́wọ́ pọ́n kékeré sórí pété ẹ bọ́ bẹ́ẹ̀ lànà nàbí Musa aleyhi salam òní yā qawmi in kuntum amantum billahi fa alayhi tawakkalu in kuntum muslimin ẹ̀yin èèyàn mi tẹ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun gangan ni kẹ́ bá dúró tẹ́ bá jẹ́ mùsùlùmí. àwọn òkùnrin fúnra ọ̀hún náà àwọn náà sọ pé rabbana afrigh alayna sabra wa tawaffana mùsùlùmí wọ́n lọ da sùúrù bò wá wà pa wá ní mùsùlùmí. Balqis obìnrin yẹn ẹ̀gbọ́n tó náà sọ ni rabbi inni zalamtu nafsi wa aslamtu ma'a sulaymana lillahi rabbil alamin wọ́n lọ mo ti sàbòsí sórí ara mi mo wá gba islam pẹ̀lú fún ọlọ́run ọba gbogbo àgbáńlá yìí ọlọ́run ọba ní inna anzalna at-taurata fiha hudan wa nurun yahkumu biha an-nabiyyuna alladhina aslamu ìmọ́lẹ̀ àti ìmọ̀nà ọ̀nbẹ́nu tàwùrátà àwọn ànábì tí wọ́n gba ìsìláàmù wọn máa fi ṣèdájọ́ àwọn ànábì tí wọ́n gba ìsìláàmù adúpẹ́ fọlọ́n wàláhì orí ńlá lọ́lọ́run ṣe fẹ́mi àtiwọ́ nípa ṣíṣe tó ṣe wá mùsùlùmí tá a bá ní nǹkan kan ju ìsìláàmù lọ́wọ́ tó wà. àwọn sàhábà nàbẹ Ìsá ńkọ́ wa idh awhaytu ila al-hawariyyin an aminu bi wa bi rasuli qalu amanna washhadu bi annana muslimun agbọlọngbọ ẹjẹrìí sí pé mùsùlùmí làwà adúgbò ẹfọlọ. النبي محمد صلى الله عليه وسلم الناس إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين فأوانا مسلمين واو أدوك فالله وقال النبي نوح لكرة فنجيناه ومن معه في الفلك ألا أتانتم بقلو رن أقجوني أقجوني أقوقني تون سيرو رلاي ولن في منا واصنع الفلك بوحينا wà á yónìnà ṣé pẹ̀lú iṣẹ́ tá a fi ránṣẹ́ sọ àti fi ni wa nànàbì náà hà fi ṣe ọkọ̀ ojú omi wọ́n sì ti ń ṣe yẹ̀yẹ́ oríṣi máa fi wá ṣe yẹ̀yẹ́ lónìí àwọn náà ń bọ̀ wá fi ń ṣe yẹ̀yẹ́ lọ́la ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sẹ́wọ̀n kẹ́yìn náà ní ìsìn wọ́n mọ̀ fi ń gbogbo wa pátá kọ́lọ́n sábà ti dojú tí àwọn àwa mú káwọn ẹni tó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ amúkún wọn tẹ̀rì wọn tẹ̀rì odò síbẹ̀ tẹ́lẹ̀ bá omi kan ya láti sánmà àtìlẹ́yìn omi bá kún bíkíbi. فانظر كيف كان عاقبة المنذرين wọn náà wò bóòlù àtúbọ̀ táwọn ẹni tá a ṣèké lọ fún kiri nígbà tí wọn gbọ́ tí wọn gbà ìlànà nàbì Muhammad sallallahu alaihi wasallam wò báwo la ṣe la àwọn olùgbàgbọ́ òdodo báwo la ti ṣe pa àwọn tó ń pè ọ̀rọ̀ lọ́wọ́ bá nírọ́ la pa wọn lóde ilé ọ̀dọ̀ wa jọmọ ìjọsẹ̀lẹ̀ sí àwọn èèyàn anábì Nuh alayhi salam kò ṣòro kó ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni náà kò ṣòro kó ṣẹlẹ̀ síjọ yòówù torí pé ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá tiwa ó máa fẹ́ kí nǹkan kan ṣe ṣẹkó sì fẹ́ náà ó lè mú káwọn èèyàn kan lásán kí wọ́n tẹ̀lé omi ọ̀wà láti ibi tí wọn ò lérò gbogbo wọn sì parun síbẹ̀ yóò mú kó kú ikú burúkú tẹnìkan ò ní lè gbà wọn lẹ wọn tún wá lọ bá ìyà burúkú pàdé lọ́dọ̀ Ọlọ́run ọba níbi tẹnìkan ò ti ní lè gbà wọn sílẹ̀ torí di ẹlẹgá tó lè kọgbọn o ẹni tí wọn bá ń bá sọ̀rọ̀ kọgbọn o ẹni tí wọn ń kìlọ̀ fún kọgbà o nítorí pé àìgbọ́ yìí máa ibú ni o àìgbà yìí ti sọ ní ìdẹni tí ó kábàámà láéláé ni àwọn èèyàn níbi ní ọ̀hárẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn gbọ́ wọn ti tí pàlàbà ti ń bá wọn sọ wọn ò pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ mímí torí pé ìparun ò tí ì ṣẹlẹ̀ sẹ́nìkan rí síwájú tiwọn eléyìí tí wọ́n lọ́kàn balẹ̀ lórí pé kò sí tí ó ṣẹlẹ̀ láti dọ́tà ní ọkùnrin yìí ṣe ẹ̀yẹ tó bá ṣe nǹkan kan ṣẹlẹ̀ ó ti ẹ̀kọ́ ṣẹlẹ̀ nǹkan lé irọ́ ni tẹ̀sùmọ̀ pé nígbà táwọn ẹbí mọ́ àárín ìṣúná tí wọ́n bẹ́ẹ̀ lé wọn lórí àwọn náà gbà ó ní rọ́bì la tẹ́dẹ́r alẹ́ ọ̀rùbí nínú káfírí iná dẹ̀yàrá agbéléjókòó ẹni tí nígbà tí ìparun ti dé nǹkan sọ́fẹ́ nìkan lẹ̀ kọ̀fẹ́ nìkan lẹ̀ gbogbo wọn lọ́ba lọ gbogbo wọn ló forí kàtà rẹ̀ torí délé ọ̀dọ́ wàjà náà káwa náà ká gbọ́ ká gbà káyé tan ara jẹ nítorí pé ń ṣe ló jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa wò pé ọlọ́run ò lè má wọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń fọkàn balẹ̀ sétí ọlọ́run ètí ọlọ́run ò sì ṣe fọkàn balẹ̀ sí kí lè tí ọlọ́run lílọ́ lára tí ń lọ́ wa lára yóò mú kọ́pọ̀lọpọ̀ máa ọlọ́run ní fi àjà wọn kò sì sí àkàtì kan ìlọ́nilára lọ́wà nígbà tásìkò bá tó gbẹ̀yìn ti gbọ́n tó náà ní ọgọ̀ wàláhì tàláhì gbẹ̀yìn ti gbọ́n tó ní ọgọ̀ èèyàn ọmọ akẹ́ ń wò mìíràn ni ah, kí náà lè ṣe sí kí náà lè ṣe sí tí kú bá ń fẹ́ nìkan lọ nísìkí náà lè ṣe sí tómi bá dé nìsí tí ń wọ̀ yẹn lọ kí lè ṣe sí lè ṣe sí tòtí ọba wọ ọlọ́wọ́ wọ wa anabi sallallahu alaihi wasallam kò fi nǹkan kan sílẹ̀ téèyàn gbọ́rù rẹ̀ títí sórí rẹ̀ láì jẹ́ kó sọ fún wa kò sì fi nǹkan kan sílẹ̀ téèyàn sọ́ra fún títí sọ́ra fún imú yẹn sórí ibú àfi kó jẹ́ kó sọ fún wa kí ló wá ń ṣe wá tòṣì wá jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ̀sìn ọlọ́run náà láàánú fẹ́ tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam láàmú akórira eléyìí tó mú pọ̀pọ̀lọpọ̀ ọmọ wíwù kí wọ́n máa sọ̀tọ̀kùsọ nípa fáwọn eléyìí ọmọ kankan kọ ẹ̀sìn Ọlọ́run àwọn eléyìí ń fẹ̀sìn Ọlọ́run ọba ṣeré ni wọn wàá máa sọsọkúsọ ń parẹ lérò pé yàmùyàmù àwọn ó lè ti reluwé ìsìlámù dànù kí wọn á ní yàmùyàmù jámọ wájú reluwé kí lọ jámọ kí wọn kóra wọn jọ kó bírí kótó kó bírí kòtò jù bẹ́ẹ̀ lọ. tírélà ẹ̀sìn Islam tírénì ẹ̀sìn Islam ẹgbẹ̀rún gbèjì yàmùyàmù wọn ò ní nǹkan kan tó lè fi lẹ́yìn náà ẹni tí ọmọ kan ni wọ́n rọ̀rọ̀ kúrò sí lórí torí pé náà kúkú fẹ́ sin náà irú ẹyẹlẹyẹ wọ́tọ̀ àwọn ẹni tí ọ̀fẹ́ sin náà náà ní ká wọ́n tọ́kù sọ kún àfa àtàwọn torí náà tí wọ́n náà tó fi dánmọ́ ìsìláàmù lọ́wọ́ tẹ́lẹ̀ náà ẹ̀wù rẹ̀ ẹsẹ̀ kọ́ọ̀rùn ẹsẹ̀ kan àtàní ọwọ́ ara ẹni tí ọba bọ̀ tán pẹ̀tọ̀ ohun òsè náà o wọ́n ti sọ pé gbogbo àdéhìí gan kọ̀tọ́ náà ń bẹ̀ o àwọn ẹni tá ń sọ bẹ́ẹ̀ ẹni tí ọ̀mọ́ ibi tẹ́sí ìsìláàmù kọjú sí. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀ o torí ẹ̀kọ́ sọ́ọ́ ìgbọ́kúgbọ́ kọ́ sọ́ra fún ọ gbọ́ rárá ọ rárá alhamdulilayi ẹ̀sìn islam ọ̀hàn kọjá àtọkùsọ ẹ̀sìn islam ọ̀hàn kọjá kẹ́nìkan tiẹ̀ máa tara rẹ̀ jẹ́ ọlọ́run tọ́lọ́run bá túyàn fún tọ́lọ́run fẹ́ sílẹ̀ ní ọmọ nǹkan ẹni tọ́lọ́run bá fẹ́ tú fún tọ́fẹ́ rẹ̀ lẹ̀ tọ́fẹ́ tú rẹ̀ tó o tú àṣírí àwọn ọ̀bà yìí jẹ́ lọ́nà tó ṣe ike akọkọ òsì tó tún lè bọ̀ wọ́n láṣìírí ma ọlọ́run ọba báwa tún tú àṣírí àwọn yòókù náà báwa tú wọn jálẹ̀ kí gbogbo àwọn aláìmọ̀kan tí ń gbọ́rọ̀ ru wọn kí wọ́n tètè mọ̀ pé àwọn eléyìí ń kọ́ ọ fún òsínú ẹni tí èèyàn gbọ́rọ̀ rẹ̀ àwọn ẹni tó mọ̀ ti mọ̀ ti pẹ́ àwọn aláìmọ̀kan tó kà sẹ́kù